fool. Matoka mọ́tòkà ìrà matoka kan fún junior kẹ̀kẹ́ tí ń tanná yànnayànna fún tiwa àti tẹ́dí bíi gàgàrà fún sì ń dára. ìgbà tá à ń bẹ léwelèwe dùn máa jẹ́ káwọn ọmọ rẹ jẹ́ gbádùn ìgbà kékeré wọn pẹ̀lú fífi nǹkan ṣeré oríṣiríṣi ṣìkẹ́ wọn. ní gbogbo ìgbà tó bá ti wá rò pé o fẹ́ra nǹkan ṣeré ọmọdé tó ṣojú lọ́ọ̀yìn tó sì jójú lówó toddlers toys mart ní kò máa rò piano jìtà àwọn bátànì ṣètò fi ṣeré ọpọlọ láti fi dára tó bá wù. bàtà báàgì àwọn géèmù àràmàǹdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo n tó fẹ́ lójú kan ló wà ní tọ́dílàsì. múnú ọmọ rẹ dùn lónìí ṣe ìkẹ́ rẹ̀ pẹ̀lú ríra nǹkan ṣeré oríṣiríṣi fún. kó náà lè jẹ gbádùn ìgbà ìwé. kàn tọ́dílàsì toy smart ní plot three aláàfin avenue ládojúkọ wow factory olúyọ̀lé ìbàdàn. ó sì lè béèrè ìfọ́jà tó bá fẹ́ níbikíbi lórí instagram at toddlers toys underscore mart. everything is ready fashion groceries so jumia is ready tech and gadget so oh, everything is ready at unbeatable prices jumia is ready uh, jumia christmas is delivered. Get up to 50% off with our Christmas deals on groceries, fashion, phones, electronics, and more. From the 6th to the 19th of December, visit the Jumia site or download the app to shop all deals. Jumia, your everyday delivered. ṣe ìrántí ayọ̀ tí ó kún ọkàn rẹ nígbà tí o bí ọmọ tuntun làǹtìlanti fojú inú wo ayọ̀ ńlá fúnni lágbára tí ìròyìn ìbí àkọ́bí ọmọ ọmọ rẹ̀ mú wá. ǹjẹ́ o lè ro ìfọkànbalẹ̀ tí ó wá pẹ̀lú ìdánilójú pé ìyá ìkókó àti ọmọ rẹ̀ ti tún sùn láyọ̀ àti àlàáfíà ní alalẹ́. bẹ́ẹ̀ni irú ìdánilójú báyìí ló wá pẹ̀lú mátrasì Vitafoam tí a ṣe láṣepé fún oríṣiríṣi ìwọ̀n ara. pẹ̀lú ètò ra ohun tí ó tọ́ fún ọ o lè ra mátrasì tí ó dára má kàn ra mátrasì ṣá. gbìyànjú kí o ra mátrasì Vitafoam tí a ṣe láṣepé fún ìwọ̀n ara rẹ láti ọwọ́ àwọn alágbàtà wa jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àbí k kí o kàn sí wa ní ilé ìtajà wa ní www.vitafoamng.com láti ra èyíkéyìí mattress Vitafoam tí o bá fẹ́ Vitafoam fún ìgbé ayé tó lárinrin. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúmọ́ Ajaabale tó ti dòde o lórí Fresh FM. Aquí fítámì c ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí fresh akínyìn ẹ kú ojúmọ́ akínyìn ẹ kú àná àná lọ ó kèní hmm. akínyìn ẹ káàbọ̀ sí gbàgede àjẹ́ àbálẹ̀ akínyìn ẹ káàbọ̀ sọ́jọ́ tuntun o tọ́ òní ni ọjọ́ kẹsàn-án báwa oṣù kejìlá ọdún twenty twenty one hmm. ń tán lọ o Elédùà dákun èyí tó kù pẹ́sẹ́pẹ́sẹ́ kọ́dún yìí ó fi parí àwọn oore tó ṣẹ́kù ń bẹ̀ darí ẹ̀ sọ́dọ̀ wa o. àṣẹ wà létí rẹ̀ ké. àwọn oore ńláńlá àlùbáríkà falafala tó sì fà lọ́wọ́ tó gbèrú darí ẹ̀ sọ́dọ̀ wa o àmì àṣẹ Èdùmàrè ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé o àwọn ibi tó wá ṣẹ́kù náà ẹ̀ bá wa bíbí dànù. àmín. bá wa bíbí dànù. àmín àṣẹ. ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé o. obì ní bíbí dànù o. Ah, dadi jí o. ààrẹ náà ni àwọ̀ right. èèyàn ò máa mú mara wọn ni. kò sí wàhálà gbà náà. ọ̀run náà ló kú mẹ́ni tí ọ̀la. Hmm, ọ̀run mi láti parí ọ̀rọ̀. ọ̀run bó ló sì wí dá báńkì. ọ̀run ló mẹ́ni eh, kí. bàbá ifá ó yá. ọmọ wo. sọ wọn pé nínú ibi tá a wà yìí hmm. mẹ́tẹ̀ẹ̀ta pé òní ní sì júwe ẹ̀ fáwọn èèyàn. a ní ìmáàmù Fresh FM. bẹ́ẹ̀ ni a ní pastor fresh fm bẹ́ẹ̀ni a sì ní olúwawo fresh fm wow. so ẹyọkan ní ìdákọ náà àwọn ìwọ ni olúwawo fresh <laughs> fm. kàtígórì olúwawo nǹkan <laughs> ló wà ìwọ ibi tó ibi tí oníkàjọṣe lọ ní last week yẹn. so ta débẹ̀ tí wọ́n sọ pé agbẹ́nigbèrè pàdé olóko má gbèrè pàdé olóko má àlùkò nígbèrè pàdé ọlọ́sà má gbèrè pàdé ọlọ́sà má ọdún gbẹgbẹgbẹ ok ó ti tó ó ti tó ẹ̀yin èèyàn wa. nǹkan tó tẹ̀lé yìí rántí mọ́. ò lè rántí o no time to check time eré làáfọmọ ayò ṣe Samuel gbèsàbí mo níhun Adébáyọ̀ Fálékè kàkàkí Olódùmarè àtúndé sí etí gbọ̀nyìn ẹ ṣeun o gbogbo bíi tí ẹ ti gbà wá lálejò láàárọ̀ yìí nílé epo tẹ́ ẹ ti ń gbọ́ wa ketekete inú márúwá inú ọkọ̀ ńláńláńlá akérò bọ́ọ̀sì ni ilé oúnjẹ ni ọ́fíìsì ni gbogbo ẹ̀yin èèyàn wá ń sẹ́kítẹ́rì àti akínyẹ́ káàárọ̀ o ẹ̀kúṣẹ́ o ẹ̀kúṣẹ́ o ẹ máa yáṣẹ́ o ọlọ́run ó jẹ́ kí ó mútùmọ̀ ayọ̀ jáde. àmín. àwọn àkòrí tòórọ̀ òní rèé o ìta gbangba ìwé ìròyìn punch òun láti kọ́kọ́ fẹ́ mú. wọ́n ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ tí à ń tẹ̀lé ń ṣe lọ̀rọ̀ mọ̀ fojú hàn pé ọ̀pọ̀ àwọn onídàájọ́ orílẹ̀-èdè nàìjíríà máa ń lu ìdájọ́ tà ní gbàǹjo ni kàṣàǹkarì ni wọ́n fi judgement ṣe. ha ha jẹ̀ga ló sọ eléyìí o ó ní ngbà tí nǹkan bá wá fẹ́ yíwọ́ ọ̀pọ̀ àwọn onídàájọ́ wà láwọn rìtáyà láti escape olùgbòǹgbò òfin wọ́n pa àwọn fẹ̀yìntì ńgbà òkété bá fẹ́ bóòrù ìròyìn yẹn pé jẹ̀ga ló sọ eléyìí o èmi kọ́ o ìwé ìròyìn punch lórí ajá àbálẹ̀ láti gbé ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́. abálẹ̀ ètò ìdájọ́ bí wọ́n ṣe ṣe ètò ìbúra lánàá fún àwọn agbẹjọ́rò míì tí wọ́n lọ bíi méjìléní àádọ́rin láti di akọni wájú adájọ́ àgbà senior advocate of Nigeria wọ́n ní ìṣọ̀wọ́ bí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe máa ń ṣe ìwà ẹ̀tọ́ pẹ̀lú àwọn adájọ́ ó gbúdọ̀ dópin báyìí. Hmm kó tó di pé ẹ gba àwé àṣẹ pé ẹ lọ sí ilé lámọrin ẹ lọ túwé túkọ ní ilé rẹ̀ ẹ lọ tọpinpin bẹ́ẹ̀ bá ti gba ìyọ̀ǹda láti àkàtà ètò ìdájọ́ ẹ̀ ń tanra yín ni o kódà wọ́n lè gbé yín relé ẹjọ́ wọ́n wá sọ̀rọ̀ nípa ti àbá tuntun fún ọ̀rọ̀ ìlànà ètò òdìbò gbangba làṣáta nídìbò abẹ́nú láàrin àwọn ẹgbẹ́ òṣèlú àti ìlànà ọ̀tún míì ìtajú elétò òdìbò tari sílé ìgbìmọ̀ asòfin jóní tí wọ́n gbàgbọ́ wọ́lù nígbà tí electoral bill tó dé ọ̀dọ̀ ààrẹ Muhammadu Buhari ó ní ṣẹ́gbọ́ ẹ dá padà ẹ lọ tún gbéyẹ̀wò ẹ lọ gbọ́n wò dáadáa síra wọn kẹ́ sì ṣàtúntò lórí rẹ̀ kẹ́ tó tún tún gbé wá ńlọrọ bá jáde gbàgede ojú ewé kínní ìwé ìròyìn Nigerian Tribune àti Daily Sun ni mo ti máa ń ròyìn yẹn. àjálù tó ṣẹlẹ̀ ní òjòdú tí ó mẹ́mí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ lọ pẹ̀lú ọkọ̀ àjàgbé kan eléyìí tí ó kò jàǹbá àwọn òbí ní Èkó wọ́n fẹ̀hónú hàn bẹ́ẹ̀ ni o wọ́n fẹ̀hónú hàn bẹ́ẹ̀ ni ìjọba ìpínlẹ̀ Èkó ti ti àwọn ilé ẹ̀kọ́ kan pa tọ́rọ̀ kàn lórí ẹ̀ ìta gbangba Vanguard fún tòórọ́ òní ni mo kẹ̀dẹ̀ ti rí yẹn kà lórí ìṣẹ̀lẹ̀ burúkú látọ̀dọ̀ àwọn agbébọn tẹ́nikẹ́ni ọ̀mọ bí wọ́n ti lalẹ̀ hùwọ̀lú bandit wọ́n ní ìjọba Sokoto ti kéde pé èèyàn mẹ́tàléní ogún twenty three ni ikú tún mú lọ láti paṣẹ àwọn ará abítọ́ kọlu àwọn arìnrìn àjò ní rònàrònà ó mà ṣe o hmm. ìròyìn yẹn ń bẹ nínú gbogbo ìwé ìròyìn tó jáde fún tòórọ́ òní o. lórí ti òjòdú ìkan náà ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà muhammadu buhari ó mà ti bá àwọn òbí àwọn ọmọ òun kẹ́dùn nígbà tí wọ́n ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wọn ni ẹ máa wáyé o lóòótọ́ àwọn ọmọ tí ọkọ̀ òun kọlù wọ́n jẹ́ mẹ́rìndínlógún ṣùgbọ́n méjì ń ló gbẹ̀mímì àwọn mẹ́rìnlá yòókù wọ́n wà lọ́sibítù ọ̀gá àgbà àwọn àjọ ààbò ojú pópó ìjọba àpapọ̀ ń lọ sọ̀rọ̀ ojú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun mo ti rí. tọ́ ní ìta gbangba ìwé ìròyìn Vanguard bákan náà ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló tún jẹ́ pé ọlọ́ngbà àwọn géńdé agbébọn tó dì tòrótòrótòrótòrò tí wọ́n ya bo agbègbè kan nípínlẹ̀ Imo èèyàn tún lágbára o lábẹ́ rẹ̀ àkòrí ìròyìn míì tún rèé àwọn igbákejì alága gbogbogbò ẹgbẹ́ PDP tí wọ́n ń kò nípò àwọn outgoing PDP deputy national officers wọ́n sọkọ̀ bákùn gbé akọlùkọgbà wábi wọ́ sí ọ̀rọ̀ balẹ̀ ta ṣaraṣara ọ̀rọ̀ wọ́n sọ sí sẹ̀kọ́ndùsì wọ́n ní sẹ̀kọ́ndùsì <laughs> irọ́ ní jẹ́ fọ́ọ̀mà fọ́ọ̀mà èèyàn kò lè ṣe sí èèyàn mẹ́wàá hmm. ó ń tarẹ́ o ọ̀yọ́ ló wà gbogbo ìgbà tó fi jálága gbogbo PDP àdáṣe tí hun mọ́ nílànà tó fi ń ṣiṣẹ́ hmm. ìròyìn yẹn pé PDP ojú ìwé àkọ́kọ́ vanga ní ọkọ̀ yẹn sí. tọ́ Nàìjíríà ẹ fura o ìfura lóògùn àgbà pánsá òfura wọn lọ jáná àjàní òfura ńlá jájì onílé tí òfura olè ó padà kò wọ́n ní ìṣọwọ́ bá a ṣe ń yáwó lọ́tún tá à ń yáwó lọ́sìn tá a fẹ́ di olórí aláya àsánlẹ̀ Nàìjíríà wọ́n ní ẹrù òsì bà wá àwọn ibi tá a gbé ń gba gbèsè yìí oko ẹrú là ń táwọ́ sí o kó má bàa jẹ́ pé wọ́n tún wá kó wa lẹ́rú lẹ́ẹ̀kejì tá a bá sì wò dáadáa China la ti gbéyàwó jù. <laughs> àbábà ṣé o lè sọ chinchan. <sighs> ọ̀kan lọ́hún ó ṣàánú wa ni bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìsìn hmm. àwọn orílẹ̀-èdè adúláwọ̀ tí China yá ní <laughs> owó hmm. ọ̀pọ̀ wọn ti ń padà fọlọ́ọ̀ ń bẹ lọ́hún hmm. fàpẹ̀rẹ̀ Uganda orílẹ̀-èdè Uganda pápákọ̀ òfurufú wọn tó fẹ́ wáyà méjì nísìn ọ̀rẹ́ ìpá wọn ti hàn mí yìí wọ́n ti fẹ́ gbẹ́sẹ̀ lé torí wọn owó àyà àdá boy lọ́ba Uganda náà rí bẹ́ẹ̀ wọ́n sì ti lá agreement bọ́ńtàwó fọ̀rọ̀ tí a lọ́lọ́run lọ sí ni pé ọlọ́run dákun ìwọ lọ́ba tí bá ẹ̀dá gbé bùkátà ìwọ lọ́ba tí bẹ́ẹ̀dá gbé gbèsè gbèsè tá a jẹ ajẹ́sí ọlọ́run ni o àjẹsí kì í ṣe gbèsè wa gbèsè ẹni o ọlọ́run a sì gbé kọ ẹ lọ́rùn kọ́ ọ bá wa san àtẹ̀tẹ̀mí náà jẹ pásánálì tí ìmójútu ẹ̀. àtẹ̀mí náà àtẹ̀mí náà kọ́lọ́ ń sì máa sọ wá di orí tí ó padà máa sọ chichonchua. Ah. Ah, àmì <laughs> sórí báyìí bí òun jẹ gbèsè bá sì fẹ́ magidi wọlé fẹ́ni tó jẹ gbèsè ìgbà yẹn lọ́mọ gbọ́ ah, kí ni ìmínú nàìjíríà gan jẹ gbèsè nàìjíríà gan <laughs> agídí ń bọ̀ nìyẹn agídí ò sì rán ẹ bọ́ apologize yọ apologize kó o sì bẹ́ẹ̀ lọ́hùn pé kó o tètè rí sọ èwo làbọ̀rọ̀ wàá tún mú kàrà àwọn dojú ọjà jàre kókà wàá gbé àwọn kinní tí ó ta sánsán bíi kókà ẹja tí màá dùn mí bá ti fi sọ́ọ̀sì ẹ̀ sí dáadáa àwọn hmm. ìpolówó wa hmm. Hmm. gbèrú kọ̀tà ayé ò ní gbèrú ọ̀la tẹ̀yìn ọ̀ya gbèrú. ajá balẹ̀ ajá balẹ̀. breaking má bẹ̀rù nítorí pé ó wà pẹ̀lú rẹ̀ ọlọ́run fẹ́ fọwọ́ òdodo rẹ̀ gbé ọ sókè in tenth edition seven nights of exceeding grace of zion cathedral òkè ayọ̀ parish ìṣòro ọlọ́jọ́ méje orí ọ̀fẹ́ tó tayọ èyí tí ń ṣẹlẹ̀ kẹwàá rú ẹ̀ team I will help you èmi yóò ràn ọ́ lọ́wọ́ from thirteenth to nineteenth December twenty twenty one by ten pm till dawn ministering superior evangelist Ayo Oyekunle most superior evangelist Rotimi Oladejo most superior evangelist Gabriel Evans prophet Biya Adebabawo reverend Edward Alabi pastor Akinade Ẹ̀dà Adéribigbe pẹ̀lú àwọn olórí ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan bíi Babatunde Àpàtà Bọ́sì Adéìwà CCC Òkèayọ̀ Masquire àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ten edition seven nights of exceeding grace of Zion Cathedral okeayo parish my one ten celestial bus stop ajib ìyàgànkú GRA ìbàdàn host superior evangelist olùṣèyí káyọ̀dé chief host màmá wa prophetess elizabeth káyọ̀dé màmá òkè In intent edition seven nights of exceeding grace tìrẹ ò ṣe. Ah, mama junior why you dey cry like small pikin na workplace discrimination dem no promote me because i be woman eh ah, you no show dem your certificate i no get certificate and ah, you for go get certificate na okay go school go get your certificate now e don too late which school go me now ah ah mama junior i know the school wey go accept you center for external programs and preliminary studies in conjunction with the department of english studies taisolari university of education ijagun ogun state dey admit candidates for certificate certificate and diploma courses in theatre film and media study for 2021-2022 academic session. wetin be di qualification? five credit pass for teachers grade two or four or five credit wey go include english language english literature for waye gce or neco at one or two cities. special consideration dey for mature candidates like you wey don dey work for art and culture tey tey. i go wakala. log on to my.tasweb.edu.ng to apply na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses. ọ̀yọ́ prophetic power to save. èmi ò ní òjò lọ òkèòyè crusade in conjunction with christian association of nigeria ọ̀yọ́ ń ṣàgbékalẹ̀ sọ́jí ìta gbangba lọ́jọ́ mẹ́rin gbáko tí àkórí rẹ̀ ń jẹ́ jesus our advocate jésù alásàwíwá first john two one ọjọ́ sunday ọjọ́ kejìlá títí di ọjọ́ wednesday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún tí a wà yìí sunday twelve to wednesday fifteen december twenty twenty one ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ five pm daily lórí pápá ọlárinwájú event center methodist cathedral náà Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ aláàfin ní ìpàdé ológun ọ̀hún ó wáyé o ẹni tí Ọlọ́run fi ṣe ìránṣẹ́ ìyanu àkókò yìí náà ẹni ọ̀wọ̀ àti ajínrere àgbáyé ma adéyẹmọ àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run aláàbì ni yóò máa wọnú agbára ẹ̀mí fún gbogbo ènìyàn the crusade is powered by glory declared ministry mọ́mọ́ládé Ọ̀yọ́ Ọ̀yọ́ state Nigeria Jésù lóluwàá. ilé àkọ́gbé ilé àkọ́tà Èdùmàrè akọ́lé ayọ̀ fún gbogbo wa o. ǹjẹ́ ti gbọ́ wípé òrùlé ìbólé Gerard ti dé bìbà sílùú Ìbàdàn Gerard roof ti sinmi pẹ́mú sórí ilé tí yóò máa ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ òrùlé Gerard kì í tí kì í ṣá kì í bó kì í dalu kì í jò kì í jóná Gerard roof gbogbo ìgbà ní abẹ́ ilé ó máa tutù sẹ̀. ayé àtijọ́ ni pé olówó nìkan ló ń lo òrùlé Gerard mẹ̀kúnnù ń lò ó nítorí pé owó ẹ̀ òwọ́n Links Roofing plumbing oríṣiríṣi jẹ̀rá lẹ́ẹ̀bà ń bẹ̀ Milano shingle plastic roma òrùlé jẹ̀rá àti débìbà sílùú ìbàdàn ràátàràtà látọ̀dọ̀ wa ní links roofing a wà ní àdójúkọ ilé epo world oil ìwó road nílùú ìbàdàn tàbí ká ẹ pè iléeṣẹ́ links roofing sórí oh zero four ọjọ́ bá kú làálẹ̀ rẹ ènìyàn sùn àláàyè. àwọn ah, máa ṣe é ilẹ̀ ń jẹ̀ ni a. ó di bá a bá jọ ni ó di bá a bá jọ yàn. gbogbo ẹbí dáìró òun pẹ̀lú ẹbí fọ́tòràn ní ṣe ní àyè pé dignes victoria alárápẹ́ dáìró jp ayẹ̀dà peter dáìró lọ́sìmìláyà jésù olùgbàlà ẹni ọdún méjìléláàádọ́rin ní ìkọ́lọ́jọ tó dé ìwájú tó kọjú sí dára èyí tó fi sílẹ̀ ò bàjẹ́ bẹ́tòsí kó ṣe lọ́rẹ̀ o thursday nine december ọdún yìí làṣálẹ̀ ẹ̀sùn orí onígbàgbọ́ nílé ọkọ̀ olóògbé láago mẹ́rin ìrọ̀lẹ́ lójú ọ̀nà ọlọ́sàn alákẹ́ ìṣẹ́bọ̀ ń bàdàn nígbà tí òwúr òwúrọ̀ kólóògbé ò wáyé nílé wọn bákan náà láàárọ̀ friday ọjọ́ kẹwàá oṣù yìí ká tó gbé olóògbé bigness victoria alarapẹ dáìró jp lọ sí tẹ́ ìjọ st james cathedral ìjókòdó lèsì dúgbò bẹ̀rẹ̀ nínú ìjọ cac ìtàbálẹ̀ olúgbòde kíwèjèwè mú wá tó tẹ̀lé ní ògúnlẹ́sì hall lọ́pọ̀sìtì main gate uch ìbàdàn victoria alarapẹ dáìró jp ọmọ agbọ́sẹsẹ ìfọyàlẹ́ sùn ó rẹ́ ọ́ olùkéde gbogbo ọmọ lórúkọ ẹbí. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason the Oyo state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only complete printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at portal 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yàgbà kó di rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi máa rojúlówó ọjà lẹ́dínwó tó lè rí nídìí kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbàjọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi ní bọ́ọ̀ bá bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé ń lo náírà lọ́kùn ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọn ẹ̀bùn kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ eco bank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight. Rio tonic àtẹ̀jẹ́ ṣe o ó fara lókun ìlera àgbẹ̀bára àìsàn olè ráyè wọlé tó bá lo Rio tonic. bẹ́ẹ̀ni ẹ̀bẹ̀ kan fáàmì ṣe ti gbọ́ o kàkà kọ́ rẹ̀ ọmú rẹ̀ rodò afara lókun bẹ́ẹ̀ni ni Rio tonic èròjà tó kọ́ lágbàtà wà nínú rẹ̀ tó ń ṣara lóore tí ó tọ́ ni kẹ̀kẹ́ ló gbé jáde. tí ó tọ́ ni. <laughs> real tonic hundred percent natural yenkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pè yenkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹsí ṣoògùn ni ẹ gbà bẹ́ẹ̀. a ó dára ọba tó dá mi sí tó mú mi wà láàyè a ó tóbi. gbogbo olùbàdàn adágbègbè ẹ o ẹ̀túnkù àmójúbà ìsọjí ìta gbangba òkè ọdún ọlọ́jọ́ mẹ́ta níbi tọ́lọ́run ọlọ́run rẹ ti fẹ́ máa parí iṣẹ́ ayé wa wednesday ọjọ́ kẹjọ sí friday ọjọ́ kẹwàá oṣù december aago mẹ́rin àbọ̀ sí méje àbọ̀ alẹ́ lójoojúmọ́ ní pápá ìsọjí cac òkè agbára mọ́nàtàn kọ́lápọ̀ ìṣọ̀lá ẹ̀sẹ̀ ti ìbàdàn prophet emu ọlọ́wẹ̀rẹ̀ evangelical outreach lóṣù nígbàwọ́ ẹ̀ pẹ̀lú àkòrí ó parí bẹ́ẹ̀ ni jésù parí ogun ayé rẹ tó o bá gbàgbọ́ tó o sì wá lórúkọ jésù ogun àgọ́ ó parí ogun àríṣẹ́ ó parí ogun àìsànjọ́ pípé ó parí dandan ni kó o lẹ́rìí jẹ́rìí tó o bá gbàgbọ́ lórúkọ jésù wòlíì michael ojú ọlọ́run ẹ̀rẹ́ bàbá ọtọmátìkì àtàwọn ìkànránṣẹ́ ọlọ́run àlàyé mi lọ́lọ́run ó lò olùṣọ́ àgùntàn adébíyì adams lálága ẹkùn ńlá cac òkè ìmọ́lẹ̀ three days end revival at cac òkè agbára mọ́nàtàn kọ́lápọ̀ṣọ́ láìsí ètì ìbàdàn eight to ten december four thirty pm is going to be powerful be there. Dashing through the snow in a one horse open sleigh. Di ẹ̀dá tuntun gbé ìgbé ayé tuntun nínú ọdún tuntun. Make your destination catch your destiny. Become a permanent resident in Canada. Láti wá fẹ̀mí ìmúre ọ̀sọ́lọ́run àti gbogbo ẹ̀yin oníbàárà wa la ṣe ṣàgbékalẹ̀ end of the year promo níléeṣẹ́ online dynamics láti fún ọ láǹfààní kó lè wọlé sí èyíkéyìí orílẹ̀-èdè tó wù ọ́ nínú ọdún tuntun twenty Why not register for your visa process now for an eventful 2022 before December 17. Gbogbo ìrànwọ́ tó o nílò láti kàwé ṣiṣẹ́ kò sì tún gbé lórílẹ̀‐èdè Canada Europe tó fi mọ́ ìwé ìgbẹ́lú pẹ̀lú àti ṣiṣẹ́ ní United Kingdom àti United States ló wà nílẹ̀ fún ọ ní Online Dynamics láfi ní kò forúkọ sílẹ̀ ní Online Dynamics kó tó di December seventeen ọdún yìí kó o sì jẹ fàìrẹsì àti chicken ọdún kàn sí Online Dynamics Limited lónìí lólùléeṣẹ́ wọn tó wà ní floor four Cocoa House Ibadan. tàbí lọ́fíìsì ọ̀rọ̀ lọ́mọ number twenty five Oyedoku Street Àgọ́wandé Òṣogbo Online Dynamics lóníkà ṣọdún ayọ̀ chop rice chop chicken. Allahumma salli ọ̀nà gbogbo lọ́wọ́ bá sọ̀rọ̀ nílùú Ìbàdàn fún gbogbo ẹni tó bá ti ṣe tán tó fẹ́ gba àyè sọ́ọ̀bù ńlá tó gbà yẹ rò lọ́kàn òjọ̀kan Islamic Mission Ultramodern Complex oríta Basọ̀run Ìbàdàn iléeṣẹ́ expert e Nigeria Limited wọ́n ń pàkíyèsí wa sí pé bàbá sòwò jèrè tàbí toworogun sápò àsùnwọ̀n tá a fẹ́ gbà yẹ ní shopping complex níbi tọ́nà tó dá wọ bẹ̀ tí ná tó wà ń bẹ̀ sẹ́dọ̀kọ́sọ tí tó ṣe é júwe fún ẹni tó fẹ́ báni rajà. islamic mission association of nigeria tí wọ́n ṣàgbékalẹ̀ islamic mission ultra modern complex olóòtú abáṣọrun ìbàdàn pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ iléeṣẹ́ expe e nigeria limited tó ń bá wọn bójútó bọ̀bá ṣe ń wálé láti ilẹ̀ òkèèrè tó nílò stores ta bishop tó láàyè pẹ̀lú ìdẹ̀ra tọkàn ló sì balẹ̀ láìsípà e jẹ́ ń júwe fún ọ bọ́n gbọ̀nà sí o ti débẹ̀ bọ́n wáyé gba winners road ní Basọ̀run ọ̀nani fún ìwádìí àti béèrè pé zero zero three five zero eight zero one three six tàbí zero eight zero two three three three three nine seven five gbàsọ́ọ̀bù s sanwó sọ́ọ̀bù kó sọ́ọ̀bù kóró kó lùbáríkà olùkéde Islamic Mission màmá ìyá bọ̀ ni o. ẹ kú ojúmọ́. ìyàwó rámọ̀ rẹ̀ ló wáá fẹjọ́ rẹ̀ sùn mí kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún àwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́ kó lára mi le èmi ò lọ sí ilé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá ní ló máa hàn lójú rẹ o eré Adekola ló ń ṣe nípàdé aláboyún ibẹ̀ la ti ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí. o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ ń lọ mú gèlè mi. kémi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera ń là sílẹ̀. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀ látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà earn good money working for Prosper in Ibadan. Prosper is hiring few sales agents and business development officers in Ibadan to join their dynamic team. Date 14th and 15th of December. Venue Early Events Place opposite Shaki Garage beside Total Filling Station, Songo UI Road, or your state, Ibadan. Send Prosper a WhatsApp message on 090-8831-1306 for more information. àsìkò ti tó láti ṣiṣẹ́ Ìbàdàn pẹ̀lú iléeṣẹ́ Prosper iléeṣẹ́ Prosper ló ti ṣetán láti gba àwọn òṣìṣẹ́ bíi field sales agents àti business development officers láti darapọ̀ mọ́ àwọn akọni akíkanjú wọn pàdé wa ní earlier event place ládojúkọ Ṣakí garage lẹ́bàá total filling station Sango UI road Ìbàdàn lọ́jọ́ kẹrìnlá sí kẹẹ̀ẹ́dógún fourteen to fifteen of December tàbí kí o fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sórí WhatsApp number Prosper lórí zero nine zero eight eight three one one three zero six fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kí ló wàá sàrákùnrin látàárọ̀ tí ò wá gbé kọ́ ọ báyìí. kí ló sì ọ ojú ó sì wá fajúro báyìí. bó o ní sí ní fajúro arákùnrin ọlọ́mọdé ò mi gbèsè ajílẹ̀ mo ló bá ń gbé wa àtàwọn kan tí mo fẹ́ lò sórí oko. ó sì wá lè tó gbogbo báwọn wọn. ayé dígítà la wa ọ̀yá mú fóònù ẹ̀ tẹ three four seven star four six ash crop to cash gangan nu gbogbo n tó fẹ́ pàpàtà ojú kan ló wà. ó ti gbé wa o àmọ́ lọ́nà wo ni wàá gbà. ojú òpó yìí láti lè ra jílẹ̀ ráhùn tá a máa ti bọ́lẹ̀ wọ́n tún bá ní ní wojú ọjọ́ kí gbogbo àwọn nǹkan tá a rà yìí kójò ó kàn máa wọ lọ lákòókò tí ò tọ́ wọn a máa yáni ní katakata eléyìí tá a mọ̀ sí tractor tí máa bóònù rẹ̀ tá a fi ṣètò ọ̀gbìn wa pápá ń bari ẹ̀ ní pé bí ẹ̀yin náà bá ti darapọ̀ mọ́ ojú òpó star three four seven star four six ash tẹ̀sí jóníbàárà tí máa ń tẹ̀lé wa ń gbogbo ògbà tó bá ti tó àkókò díẹ̀ ẹ̀yin náà láǹfààní sí owó yà á láti fi ṣètò ọ̀gbìn dáadáa sí i ṣó ti wá ìpèsè àgbẹ̀ ti di rọrùn ayé dígítà láwà star three four seven star four six ash crop to cash bẹ́ẹ̀ bá ti ṣe ń ṣètò ọ̀gbìn lẹ́ẹ̀mọ rere rẹpẹtẹ káìsàn má ṣe kó má yẹn fún wa wò àmẹ́dá ò lè wà láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pò oògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ la ìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀. lọ́jọ́ mọ́ndé títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà rọ̀lẹ́. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern. kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́po mrs nítòsí bishop phillips academy ìwó ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì. ó yẹ fẹ́ jọ̀wọ́ ti pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ o ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ o tó gẹ́ ìjọba wọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin jésù lọ́ba náà wàá ké pé nínú ìpàdé òpin ọdún rẹ kọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC e orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí oúnjọba irains ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà ní ìjọba òkùnkùn tó ń dàṣẹ́ dá ẹ̀dá rẹ̀ láàmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò e alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹtẹsì káyọ̀ olúbóyè cac general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ president cac worldwide jésù yóò jọba lórí ogun ayé ayé ẹ ìwọ ni kò má fìdí mọ́lé. ajá balẹ̀ ajá balẹ̀. aago mẹ́sàn-án ti lù. Mm Hmm, gẹ́lẹ́gẹ́. ohun tí ọmọ ẹ sọ lẹ́ẹ̀kan pé kó sọ máìkì ló wà ní títàn yìí. ó ní báyọ̀ méjì. nǹkan tó sọ kó sọ ọ́ délẹ̀ ibi tó sọ ọ́ dé tí ò bá ní dé samonda. jàjà mi ló rẹ̀ n tí ó ń sọ tí kò yé wọ ni pé ó ní bí báyọ̀ àti báyọ̀ bá jókòó sí ẹ̀gbẹ́ ara wọn pé báyọ̀ kan gbọ́dọ̀ mọ dẹ́rù bá báyọ̀ kejì èmi wá ní ìwọ náà ò jẹ́ jiyàn èmi ẹsẹ̀ ọjọ́ méje tí mo gbà lọ́wọ́ ẹ̀ ò lè rí èmi rẹ̀ ò sí ní ntí àjọba wa taka èjì e, ehm. e, mo jájá mi lórí ẹ jájá mi. ọmọ kékeré tó bẹ̀rẹ̀ tó wo kínní àgbà ehm. hmm, ọmọlẹ́yìn ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ fún. Ehm, ìwọ náà ò ní jẹ́ wo kínní irú wa so bó ṣe rí nìyẹn o. èyí à ń wídùn twelve twelve ọjọ́ ńlá ọjọ́ ológo hmm. ọjọ́ tí ọlọ́run yí nǹkan tó yí ìtàn padà sí rere sí rere Hmm. ọjọ́ yìí náà ni ètò tí. Isaac Mayo omidan Ọ̀yọ́ tí ó wáyé èmi fẹ́ béèrè pé ṣé eh, Miss Ọ̀yọ́ ní hmm. Jogo Center ní twelve twelve hmm. ṣé wọ́n mọ̀ ọ́n mọ̀ ṣé Mayo mọ̀ ọ́n mọ̀ gbé sí twelve twelve Dr. Yinka Ayéfẹ́lẹ́ ni. Rárá ohun tí a ti kọ aṣá àti kọ ná ire ni tankọ talaso ni. ok so torí mo sáré pé twelve twelve mo ní n béèrè ni mo sáré pé twelve twelve bọ́ síra wọn. o ní nọ́mbà mi yàn lọ. ok so Ọlọ́run ló ṣàṣe bẹ́ẹ̀. ẹ <laughs> eh, àwọn kankan tó wá wà tó tún gorí ètò yẹn fún hmm. ọjọ́ yẹn. torí pé mayor Isaac Brand tí ó host mi sọ̀yọ́ hmm. as usual bó ṣe máa ń wáyé lọ́dọọdún ní jọgọ́ center ní Sunday tó sì bọ́ sí twelve twelve ẹni tí ṣe aṣọ òbúra wa tí ọlọ́run fún ní kọ́kọ́rọ́ tó ń ṣí àti ètò ń ti Fresh FM International tó kárí ayé ọ̀mọ̀wé Yínká Joel Ayéfẹ́lẹ́ ọjọ́ ọpẹ́ wọn Thanksgiving Day Yínká Ayéfẹ́lẹ́ gangan ní ọjọ́ kejìlá oṣù kejìlá ọjọ́ tí òjò ṣú dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ pé kò ní rọ̀ hmm. ọjọ́ tí ilẹ̀ pòòyì ọjọ́ tí ọlọ́run wá tún ìtàn ìgbésí ayé Yínká Ayéfẹ́lẹ́ tó tó kọ lọ́jọ́ tí yes tí sweet experience wá di fun fair hmm. bẹ́ẹ̀ ni àṣé something else ṣì kù kára àwọn something else yẹn náà rèé o. àṣẹkùndayọ̀ tún lè wá manifest. ó ọbẹ̀ ni manifestation gbogbo ẹ̀ wàá rè báyìí. fún ìdí èyí twelve twelve yẹn ọ̀mọ̀wé ń kájọ́ ẹ̀ láyé fẹ́lẹ́ ní lórúkọ fresh fm mọ̀lẹ́bí wọn àti lórúkọ gbogbo merry makers àwọn fẹ́ fún èèyàn méjìlá ní ẹ̀bùn méjìlá hmm. ní miss ọ̀yọ́ tá a máa ṣe ní ọjọ́ kejìlá oṣù kejìlá. Hmm give away tó ní agbára ni sà. ọ̀kan nu. give away tó ní agbára ni sà. give away tó ní agbára ni sà. ẹni pé ẹjẹ ajá mi lórí ẹ ó legit. ó legit gan o. tíkẹ́ẹ̀tì wà láwọn foodco àwọn athlete foodco káàkiri ìbàdàn àtàwọn ibi tí ẹ̀ ń gbọ́ lórí ìkéde wọn. lórí streaming wa náà lórí àwọn tó ń wò wá tó láìkẹ́ tó ń mm. wo ajá balẹ̀ bó ṣe ń lọ lọ́wọ́ yìí náà mm. wọ́n ní èèyàn mẹ́ta àkọ́kọ́ tó bá kọ́kọ́ to ábọ̀mù ọ̀gá wa láyínká ayéfẹ́lẹ́ mm. látòrí bitter experience dórí manifestation tó tó tí ò dàrú èèyàn náà ti tún ní ẹ̀bùn àrà ọ̀tọ̀ mi tó ìyá sórí bàbá òkè ó ti yé mi ó ti mú yẹs. àwọn èèyàn agbe sórí péjì ajá balẹ̀ bó ṣe ń lọ lọ́wọ́ yìí. káwọn èèyàn lọ síbẹ̀ hmm. ok èmi ọ̀ka o màá dẹ̀ fọwọ́dù ẹ̀ sí ọ̀gá. bákan náà rubicon hmm. rubicon rubicon rúurú rúurú rubicon <laughs> a ṣe àfihàn rẹ̀ ní ks cinema ní toto garden nílẹ̀ ìbàdàn bí wọ́n bá ṣe ń wò lọ́wọ́ bẹ̀ ní KS Cinema ní Tótó Garden Ìbàdàn ni wọ́n máa wò ní Fresh FM Cinema náà ní Music House nílẹ̀ Ìbàdàn yìí kan náà ní December twenty six hmm. àti December twenty seven. ọjọ́ méjèèjì níbi méjèèjì níbi méjèèjì lásìkò kan náà irinṣẹ́ wà láti fi ṣe é. ọlọ́ọ̀dẹ. àṣẹ aago tí ó wà wáyé aago méjìlá ọ̀sán ìpele kìíní nu aago mẹ́ta ọ̀sán ìpele kejì aago mẹ́fà ìrọ̀lẹ́ ìpele kẹta. ẹ̀mẹ́ta lójúmọ́ lọ́jọ́ méjèèjì lọ́jọ́ méjèèjì bóyá jẹ́nu. thank you adúpẹ́ ṣe fún ìfẹ́ tẹ fi ń ah, tẹ̀lé wa o ìfẹ́ ni o àmọ́ lóore o. báwa. ní ọ̀rọ̀ tòní hmm. ẹ jẹ́ àkọ́kọ́ lọ sí agbo ìròyìn eléyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú hmm. àbí bá a sí. ẹ eh, báwa. ok àwọn igbákejì alága gbogbogbò <laughs> ẹgbẹ́ PDP wàá bí wọ́n sí ọ̀rọ̀ òun náà ni wọ́n sọ sí alága tí ó kò ń bẹ̀ ń jò ní secondus wọn ò secondus ọ̀rọ̀ secondus rárá ìròyìn ọ̀rẹ́ o àfiṣẹ́wọ́ àwọn igbákejì alága deputy national officers nínú ẹgbẹ́ òṣèlú alábùradà people's democratic party pdp àná òde yìí ni wọ́n pàrọwọ́ ìgbóná gbooru ọ̀rọ̀ burúkú sétí alága fún ẹgbẹ́ PDP Prince Uche Secondus tí wọ́n fi ẹ̀sùn kàn pé ńṣe ni ó ń dá ìjọba ṣe nínú ẹgbẹ́ PDP bí ìgbà tí kinní oúnjẹ oyè ìdílé téèyàn ọmọ dá ṣe àwọn igbákejì alága tí wọ́n fi ipò ọ̀hún sílẹ̀ níbi ìsìn ìdágbére valedictory session eléyìí tó wáyé ní ìbọ̀wọ́ fún àwọn alága àti igbákejì alága lẹ́kùnlẹ́kùn nínú ẹgbẹ́ PDP lábẹ́ Forum of PDP Deputy National Officers and Deputy National Publicity Secretary of PDP ẹni tí ó sọ̀rọ̀ ló kọ wọn ọmọbakùnrin Dìran Ọdẹ́yẹmí òun ló gbé ọ̀rọ̀ tí ọjàbọ̀ gbògà ló gbé e kalẹ̀ nípa Secondus ó ní kò sí nǹkan kan tí Secondus ń ṣe tó rẹ́nì kankan second ẹ̀ nínú ọ̀nà tó gbà ṣe ìṣàkóso gẹ́gẹ́ bí alága gbogbogbò PDP ó ní àdáṣe tí hun mọ́ òun náà nìlànà tó fi ń ṣe nǹkan o ó ní àǹgbà ó sì ti rí bẹ́ẹ̀ àwọn ará tí wọ́n jẹ́ aṣáájú ẹgbẹ́ náà àwọn náà sì ya yọ̀ǹda rẹ̀ pé ọ̀yọ́ ló wà gbogbo foreman foreman foreman hmm. lórí irọ́ ni dìran ọdẹyẹmí ní ẹnìkan ò lè dá ṣe iṣẹ́ èèyàn mẹ́jọ ìmọ̀ kó kàrámọ̀ rọ́bùrẹ́ ni ni mo lè dá ṣe nígbà tí ó ń sọ ohun tí ojú rí lọ́wọ́ ìjọba secondus nínú ẹgbẹ́ PDP ọ̀dẹ́yẹmí ní ojú ọ̀sẹ̀ kan péré lọ tí àwọn dé ọ́fíìsì nínú ipò tí wọ́n yin àwọn sí tí wọ́n sì sọ fún àwọn káwọn lọ rèé ka ìwé òfin constitution PDP o gbogbo ẹ̀sìn ni káwọn máa tẹ̀lé láì yọ̀ kankan lẹ́ẹ̀bẹ̀ ó ní ṣe bí fún wa láti mọ ibi tí kálukú tí àlà rẹ̀ dé ni gẹ́gẹ́ bí aṣíwájú àti ipò tí wọ́n fi sínú PDP àmọ́ kí la bẹ̀rẹ̀ ìjọba sí tán gẹ́gẹ́ bí àwa aṣíwájú PDP dìrandẹ́yẹmí ní sọ̀rọ̀ àfi bí ìgbà tó jẹ́ pé ọ̀gá òun náà ni olú ayé gbogbo ayé ni òun ni kò sẹ́ni nínú gbogbo àwọn táwọn jọ ṣe ìjọba pẹ̀lú secondus kò sẹ́ni tí wọ́n fẹ́ gbàdúrà pé kí àwọn tún pàdé irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ mọ́ bá ṣe ìṣàkóso gíbẹ́ bíi aṣíwájú ẹgbẹ́ ọ sọ̀rọ̀ o ọ sọ̀rọ̀ o ilẹ̀kùn o ó ní kò ní bá wa ṣe pàdé kò sí ń tá a wí gẹ́gẹ́ bíi ẹni tí ń dunni lọ́kàn tá a gbéṣẹ́ tì gbọ́ ẹ̀ tí ọ gbọ́ àgbọ̀ngbọ̀n tínú ní mọ̀ gbọ̀n kan tiẹ̀ tí a rò pé yóò wa dé èbúté ògo ẹ̀ eh, kọ́lọ́hún ó ṣàmọ̀ sọ́ni ni ó ní ṣé kí n mọ́tàn yín ọlọ́run ló yọ ẹgbẹ́ wa tí òjé kú òlébù tí òfo bọ́ sí tí òjé kú òlébù tí ògo bọ́ sí èbú tí òfo lábẹ́ secondus tí ẹ̀yin ń wò yìí lọ́ọ̀rẹ́njà tí máa ń pera rẹ̀ ń àwa náà yá a fi sílẹ̀ bẹ́ẹ̀ àmọ́ wọ́n pè fún àtúnṣe àtúnfọ̀ àti àtúngbéjókòó ìwé òfin ẹgbẹ́ ọ̀hún parties constitution tó jẹ́ ti PDP àṣẹ̀ṣẹ̀ sẹ̀yìn lọ́wọ́ ni ẹ ti gbọ́ nǹkan kan o ẹ sì máa gbọ́ nípa àwọn nǹkan yẹn hmm. nǹkan yẹn hmm. àtàwọn nǹkan yẹn hmm. ojú ìwé kẹjọ Vanguard fún tòró òní ni mo ti sẹ̀yìn lọ́wọ́. all lágbo tòṣèlú nù ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò òdìbò òun la tún fẹ́ gbélé lórí yìí àbá ọ̀rọ̀ ètò òdìbò tá a máa lò lọ́jọ́ iwájú èyí tájọ elétò òdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà INEC tí wọ́n pò pọ̀ fi ṣọwọ́ sílé aṣòfin àgbà ó délé aṣòfin àgbà ó gba ìbuwọ́lù wọ́n ń bẹ ààrẹ láti jẹ́ oní ìwáyé pé kí ààrẹ buwọ́lù ọ̀rọ̀ padà dí àkàtà rẹ̀ o àmọ́ ńgbà tó débẹ̀ ààrẹ dànù tike tike. gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé àbádòfin ọ̀rọ̀ ètò ìdìbò ọ̀tun èyí tí wọ́n gbé kalẹ̀ ara àwọn nǹkan tí wọ́n sì kó síbẹ̀ ńre o àkọ́kọ́ èyí tó jẹ́ ohun tó ń fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn èèkàn kùgbò láàrin ẹgbẹ́ òṣèlú gbogbo tí ń fọ́ wọn lórí òun ni ètò òdìbò abẹ́nú gbangba làṣàtà ẹjẹ́ àmọ́ ẹ̀yìn ẹni ẹ bá tò sí pé òun gangan lẹ fẹ́ dìbò fún kí kálukú ọmọ báàbù rẹ̀ lójú ọjọ́ wọn ni ìlànà yìí ló fẹ́ fọ́ ọ̀pọ̀lọpọ̀ lórí jù bẹ́ẹ̀ wẹ̀ láàrin àwọn àbá náà látúrí àbá kan tí wọ́n ní bí ètò òdìbò bá ṣe ti ń lọ lọ́ ká máa rí àbájáde rẹ̀ lórí ẹ̀rọ ayélujára ní kí amọ́sá ní wàràǹsísà kó wọ́n bá sí pé bóyá à ń lọ yíbò gbébò gbèrú ni látẹ̀yìn lágádángbọ́n nígbà tí ààrẹ da àbá ọ̀hún nù tíketíke pé kí wọ́n lọ tún tò kí wọ́n sì lọ wá ọ̀nà míì tí wọ́n gbàgbé kalẹ̀ láti lè mú kí nǹkan sanmọ́nà lórí bá a ṣe máa dìbò lọ́jọ́ iwájú àwọn tó sọ̀rọ̀ gómìnà up usodimma ti ìpínlẹ̀ Imo òun bu ẹnu àtẹ́lu irú àbá ọ̀hún ó ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ẹ̀yin náà sì ń gbèrú eléyìí bọ̀ níwájú ààrẹ ẹ ti gbàgbé pé àwa náà ò ní gbà fún yín ni wọ́n ni nínú àbá tẹ̀ ń gbébọ̀ èyí tó ń bí àwọn nínú jù ó ní ètò òdìbò gbangba làṣà ta lórí ètò òdìbò abẹ́nú ó ní ẹ fẹ́ sọ gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ àwọn ìkàn ìkàn tí wọ́n ló kọ lókìire nínú ẹgbẹ́ òṣèlú ẹ fẹ́ sọ wọ́n da láìmọ́ ṣe mọ́ torí pé yóò wá da ìdá pé ẹni tó bá ti lówó lọ́wọ́ ni yóò sanwó fún àwọn èèyàn tí ó dúró ti gbágbágbá pé ètò ìdìbò gbangba làṣà ta rèé dúró sẹ́yìn ẹni ó fẹ́ dìbò fún ká mọ tẹni òun ṣe ó ní ẹni ó bá sì lówó torí pé fún àwọn èèyàn kó tó di pé àsìkò náà pé ẹni wọn ó ṣe tiẹ̀ ẹni tá a bá rí i pé èèyàn gidi ni tí ò lówó lọ́wọ́ tí ẹ bá a nu wọn ni irú eléhùn kò lè wọ́ wọ́n ní nínú àwọn àbá míì tí wọ́n tún gbé kalẹ̀ owó tí wọ́n ó lò láti tún fi ṣe kò kárí irú nǹkan bẹ́ẹ̀ ó ń lọ bíi bílíọ̀nù ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred billion naira wọ́n ní ẹ́ẹ́n níbo ni kíjọba orílẹ̀-èdè nàìjíríà ti rí kò lè jọ́ àwọn nìkan kọ́ ló sọ̀rọ̀ ààrẹ ẹlẹ́gbìmọ̀ asòfin àgbà ahmed lawan ó sọ̀rọ̀ agbẹnusọ olóògbèmọ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà fẹ́mi gbàjàbíàmílà òun náà sọ̀rọ̀ ó ní ẹ tí ẹ tọpinpin ọ̀rọ̀ yìí dẹ ẹ wo ìwé tá a gbé wá dáadáa kó tó di pé ẹ ní ká lọ tuntun tò a ti tun tò a sì rí pé ìlànà tá a ti ń lò bọ̀ láti jẹ́ ọjọ́ láti bí ọdún 1999 nǹkan ti ṣe ńlá ṣe ní ká bẹ̀rẹ̀ sí lò lànà ọ̀tún míì àmọ́ bẹ́ẹ̀ ṣe dá síta yìí kò dáa tó tẹ̀ ní ká tún lọ tun kò sí nǹkan tá a fẹ́ tun ń bẹ̀ mọ́ ẹ yẹ̀ ẹ́ wò dáadáa sáà ẹ rí i pé ohun tá a kó síbẹ̀ kó lè dànù ara àǹfààní tí ààrẹ Muhammadu Buhari náà sì lò láti fi wọlé sọ bí elékòó ó wà nínú nǹkan tó wà nínú àtúntò ètò ìdìbò yìí twenty twenty three sì rèé ó ti dé tán ẹ pàwọ́dà kẹ́ẹ̀ta ó ṣe sà lórí ọ̀rọ̀ tá a gbé kalẹ̀ nínú àbẹ́ ètò òdìbò tuntun tájú elétò òdìbò fi ṣọwọ́ kí nǹkan lè dáa sí i lórílẹ̀‐èdè yìí là ń lépa ẹ lọ tààràtà sójú ewé kẹjọ ìwé ìròyìn ti Daily Sun ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ń bẹ̀. àrò ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣiṣẹ́ kú ń bẹ̀ Báyọ̀ báyọ̀ ní mo sọ fún ọ pé ọmọ pẹ̀ báwọn báyọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ sẹ́kù ń bo ẹ̀kúnrẹ́rẹ́ lórí irọ́ ó ti kà tán. ẹ̀yin ìyàwó ẹjẹ́ àtúnṣe olójúwé kẹjọ punch fún tòró òní gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Wike tún ti wí nǹkan síta o ó rọ ìjọba àpapọ̀ Nàìjíríà pé kọ́mọ́pá bùkátà rẹ̀ ti ètò ààbò láti á máa dá lé àwọn ìpínlẹ̀ lórí kíkálukú gbẹ̀rù ẹ̀ lọ́kọ̀ọ̀kan ni kẹlẹ́rù gbẹ̀rù rẹ̀ òun náà ni Nyesom Wike ń wí sétí ìjọba àpapọ̀ bọ́rọ̀ ti kan ètò ààbò ńgbà tí ń sọ̀rọ̀ níbi ètò ìrántí àwọn ológun tó ṣubú lójú ìjà láòkò tí wọ́n ń sinlẹ̀ bàbá wọn fún ti ọdún tí ń bọ̀ 2022 Armed Forces Remembrance Day lásìkò tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ ètò ẹ̀dáwó pàtàkì kan nílé ìjọba ní pọ́tá lánàá ti ṣe ọjọ́rú Wednesday òun náà ni Wike lo àsìkò ọ̀hún gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà tí wọ́n pè síbẹ̀ bí ẹni àyẹ́sí pàtàkì láti sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ tó padà di àtẹ̀jáde tó di ìròyìn báyìí báyìí báyìí lẹ́yìn tí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ètò ìròyìn special assistant on media Kelvin Ebiri tó bu ọwọ́ lù ló kọ gómìnà ó ní gómìnà Nyesom Wike sọ pé ìjọba òun kò ní tẹ̀tì nínú ìlàkàkà rẹ̀ láti rí i pé àwọn ológun lọ́kùnrin lóbìnrin tí wọ́n ń ṣiṣẹ́ lásìkò yìí tí wọ́n sì ń ṣèṣẹ̀mí láti rí i pé wọ́n ṣèwúrí fún wọn kí ọmọ bá rẹ̀ wọ́n nígbà tí wọ́n bá ń kí wọn kú iṣẹ́ pẹ̀lú àwọn nǹkan tí yóò mọ̀ tù wọ́n la wá yàtọ̀ sí i wọ́n ní Nyesom Wike sọ pé àwọn ológun tí wọ́n ti ṣubú lójú ìjà láòkò tí wọ́n hùwà akọni fi sínlẹ̀ bàbá wọn àmọ́ rántí wọn látìgbà dé ìgbà torí wípé àwọn ni wọ́n fún àwa láǹfààní àti gbáyé lásìkò ibi bẹ́ẹ̀ kọ́ ńbo la mọ̀ tí kálukú ọmọ wà lórílẹ̀‐èdè nàìjíríà ńbí gbogbo ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní january fifteenth gbogbo ọjọ́ òun náà ni ìrántí àwọn ọmọ ológun tí wọ́n sílẹ̀ bàbá wọn tí wọ́n sì jẹ́ pé ọlọ́run lójú ìjà àmọ́ o lákòótán yé sọ wípé ní àwọn tí ọlọ́run ṣàánú fún tí ó ṣàlùbáríkà owó àti ọrọ̀ fún kí wọ́n mọ́ dajẹ́ o kí wọ́n mọ́ fi rántí àwọn ológun tá à ń sọ yìí tí wọ́n ti ṣèṣe akọni nílànà dátì ẹ̀ ń dátèmi ní kíkálukú ọmọ dáwó sínú àsùnwọ̀n ìwúrí fáwọn tí ń gbáyé àtàwọn tó ti ṣubú lójú ìjà Wike ló wí ìjọba àpapọ̀ o ẹ má mà gbé bùkátà ètò ààbò tó yẹ kẹ́ ẹ má ṣe ẹ má gbé lórí àwọn ìpínlẹ̀ tí ń bẹ Nàìjíríà kí kálukú ọgbẹ́rù ẹ̀ ní o hmm. ìròyìn ẹlẹ́rù gbẹ́rù rẹ̀ ń bẹ lójú ìwé kẹjọ punch fún tòní. tọ́ ẹni tó lẹ́rù náà ni ó ṣòṣùká àbí ọlọ́run ọba wọn gbé yòókù bí ọba gbé wúwo. wọ́n ní ìròyìn eléyìí ó fẹ́ panilẹ́rìn díẹ̀ ó sì tún gbọgbọ́n belenja ní í sì mú. mú belenja. ààrẹ afẹ́ babalọ́lá bàbá ti sọ̀rọ̀ ògbóǹtarìgì gbajúgbajà agbólóhùn bí ọ̀jà agbẹjọ́rò ni wọ́n ní bàbá sọ̀rọ̀ fún orílẹ̀ wa nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ ọlọ́rọ̀ yìí pé ẹ lọ gbọ́ níbi tí ọ̀rọ̀ bá gbé ń dun orílẹ̀ nàìjíríà o ìdí àti ìtumọ̀ òun sì rèé wọ́n ní orílẹ̀ wa nàìjíríà àti yáwó yáwó yáwó yáwó yáwó yáwó ó ní owó tá a sì yá ó ti pọ̀ jù wọ́n ní ibi tá a yáwó dé lásìkò tá a wà yìí gan ó ti pọ̀ lápọ̀jù wọ́n ní bá a sì ṣe ń yá owó ní gbogbo ìgbà bí gbèsè wa ṣe ń ga sí ní gbogbo ìgbà yìí wàhálà tí ó padà dá sílẹ̀ lọ́rùn orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run jẹ́ kí agbára wa kó ka wọ́n ní tẹ́ ẹ bá lọ wo gbogbo àwọn owó tó ti wà nílẹ̀ léyìí tí orílẹ̀-èdè wa nàìjíríà ta ti yá lọ́tún lọ́sìn ó ní owó ọ̀hún ó ti pọ̀ kọjá àfẹnuròyìn tá a bá ní ká máa kà á ó pàpọ̀ yamura o bẹ́ẹ̀ bá lọ tààràtà sí ojú ewé tó gbẹ̀yìn ìwé ìròyìn ti Nigerian Tribune ibẹ̀ ni wọ́n lọ ṣe àkójọ papọ̀ gbogbo rẹ̀ sí wọn ni báwọn bá sùn ọ̀rọ̀ yìí ń fọ́ àwọn lórí tó sì ń fúnni ní àìsùn àìwo lórí bí orílẹ̀-èdè nàìjíríà ṣe ń yáwó ibi tá a wá ń yáwó dé yìí tá a bá tètè mọ́wọ́ sẹ́yìn pé mìíràn orílẹ̀-èdè nàìjíríà ń ṣe ló dàbí ìgbà tá a tún kọ lẹ́tà sí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ àwọn amúnisìn wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí o ìjọba ilẹ̀ nàìjíríà ẹ fura o ìfura lóògùn àgbà pánsá ò pánsá fi jáná àjà òfura làjájì onílé tí ò bá fura olè oko bí nàìjíríà ò bá fura lórí bá a ṣe ń yáwó àfàìmọ̀ kọ́ má bàa jẹ́ pé iwájú ìlà ń tàbámọ̀ sí. Hmm. elédùn àkóṣọ wa ń bẹ̀ kọ́ bá wa gbé e. àmì o. àtúnrìnrìn àjò rí ojú ìwé keje ìwé ìròyìn ti punch tí ó sì wà lórí tábìlì ajá àbálẹ̀ máwọn ìwé ìròyìn tó kù kí ni wọ́n kọ síbẹ̀ òun náà níbi tí jẹ̀gá ti sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ilẹ̀ kún lórí báwọn onídàájọ́ nàìjíríà kan ṣe ń ta ìdájọ́ tí wọn ò sì bẹ̀rù ọlọ́run tọ́ ìròyìn rèé o ní máa ń bẹ ẹni tó ti fi ìgbà kan jẹ́ alága ìgbìmọ̀ tí ń ṣe kò kárí ètò òdìbò nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n àtàírù jẹ̀gá ti sọ pé oníjẹkújẹ alájẹbánu pọ̀ nú àwọn onídàájọ́ orílẹ̀-èdè nàìjíríà ó ní pàápàá bọ́rọ̀ ọba ti kan gbígbọ́ awuyewuye ètò òdìbò election petition tribunals ó ní gbogbo àwọn ọ̀rọ̀ tí máa bẹ níwájú àwọn ìgbìmọ̀ yìí aláwọn onídàájọ́ kan tó jẹ́ pé ọ̀nà jẹgúdújẹrá ni wọ́n lò fi lo awuyewuye ètò ìdìbò ọ̀hún fi máa wá owó àti ọrọ̀ sápò ara wọn ìdájọ́ òjò ni wọ́n gbé fàìná hmm. torí àti rí owó burúkú burúkú owó gbóná nídìí ní tà ń sọ yìí jẹ̀gá sọ̀rọ̀ ilẹ̀kùn o ó ní ọ̀pọ̀ àwọn oníjẹkújẹ nínú onídàájọ́ yìí corrupt judges ló pin hàn ó ní ẹni kásàǹkarì ẹni owó ẹ̀ bá gbé wọn jù <laughs> highest bidders lásìkò election tribunal ni ẹ máa gbé ìdájọ́ fún tí wọ́n gbé ìdájọ́ alárefẹ́lẹ́bi ìdájọ́ ẹlẹ́bi fáláre ó ní. Ni bí àjọ tí ń ṣe kò kárí ẹ̀ka ètò ìdájọ́ National Judicial Council bá ti wá rí àṣírí wọn tí wọ́n fẹ́ nà wọ́n nípa tiẹ̀ ìbáwí ó ní ọ̀pọ̀ wọn ni ó yà tètè fi rush rush lọ sọ pé àwọn ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ o láti lè ba àṣà fún pàṣán ìbáwí látọ̀dọ̀ ẹ̀ka tó ń rí sí ètò ìdájọ́ nílẹ̀ yìí èmi kọ́ ọmọ kọ́ bí wọn ò bá kọ́ kí n fẹ́ fi kíkà rẹ̀ ṣe àmọ́ gbọ́n ti kọ́ ọ̀hún àwa ọmọ ká ni o ojú ìwé keje ni wọ́n kọ̀ròyìn yẹn sí àkó ní í sì kà ẹ̀yin náà ò sì ní í sì gbọ́. ẹni mi kùkùté ara ẹ̀ lómi ẹ̀ka ètò ìdájọ́ sọ̀rọ̀ sókè wọ́n ní gbọ̀ngbọ̀n kan ò sí o àfẹnibà tira rẹ̀ ẹnìkan ò sì tiẹ̀ wá lè tì wá ń bi adédúró yìí wọ́n ní adájọ́ àgbà ńlẹ̀ wa nàìjíríà ó ibrahim tanko muhammed baban ló sọ̀rọ̀ ó ní ẹ wá gbọ́ ẹ̀ka ètò ìdájọ́ ẹnikẹ́ni ò lè tì wá lọ́pọ̀npọ̀n ẹnikẹ́ni ò sì lè mi wá tì wá ní tìkùtì tàbí kó sọ ọ̀rọ̀ kan tí kì í ṣe tiwa fún wa tàbí kó wá fi tìpátìkòkò mú wa lórí ẹ̀ṣẹ̀ tá a jẹ̀bi ẹ̀. wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò kan lórílẹ̀‐èdè wa nàìjíríà ìṣọwọ́ bí ṣe ya lọ sí ilé onídàájọ́ Mary ọ̀dẹ̀lẹ̀ ń jẹ́ òní lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún tá a wà ń bẹ̀ yìí ọ̀rọ̀ ọ̀hún ó mà sì wà ń bẹ̀ ní mì dóródóró tá a mójútó ẹ̀ àwọn sì sọ ọ̀rọ̀ ńgbà táwọn fojú ṣùnùkùn wọ̀rọ̀ ṣùnùkùn náà pé ẹdún náà tí wọ́n bá pa onídàájọ́ ìsílé ńjọ́ náà bí wọ́n bá ṣe pa náà nu o wọ́n ní àwọn àhesọ ọ̀rọ̀ náà ni ó sì máa padà jáde wá lẹ́tẹ̀yìn ọ̀rẹ́yìn ẹ̀ ó ní pé ó sọ pé tí ò wá ní nítumọ̀ gidi kan mọ́ wọ́n ní kò wá burú bàjẹ́ o níbi tí nǹkan dé dúró lásìkò tá a wà yìí ẹ̀ka ètò ìdájọ́ òṣetán àti fàyègbà rẹ́dẹ̀rẹ̀dẹ̀ kẹ́nìkan fìrẹ̀kú rẹ̀ kan rẹ̀ lára ní tiwa o ẹnìkan ò lè tiwa lọ́pọ̀npọ̀n digbín ńlá dúró bí ọ̀tá àmọ́ kẹ́nikẹ́ni tó lè lọ yẹ ilé ẹnikẹ́ni wò wáràǹtì tí wọ́n máa ń gbà láti lọ yẹlé èèyàn wòye pé àṣẹ ẹ̀yẹlé ẹni wò rèé iléeṣẹ́ ètò ìdájọ́ gbọ́dọ̀ máa buwọ́lù báyìí kì í ṣe iléeṣẹ́ ọlọ́pàá nìkan mọ́ tí wọ́n bá ti buwọ́lù lẹ́ka tọlọ́pàá tí iléeṣẹ́ ètò ìdájọ́ náà buwọ́lù ẹ lè lọ ṣe àyẹ̀wò láì ṣe èyún ẹ̀yìn gbá ńlẹ̀ ẹ̀yìn gbàdó sí Arẹ́gbẹ́ṣọlá náà wá sọ̀rọ̀ pé èmi o èmi ò ní kọ̀wé fipò mílẹ̀ o àwọn èèyàn tí wọ́n ń lùlù ẹ̀ẹ́kin Arẹ́gbẹ́ṣọlá ó yẹ kó ti fi pò lẹ̀ ṣe bí gbà tá a bá fìyàn jóyà òdì ó yẹ kó ń tọ̀hún lè gbádìẹ bí wọ́n ṣe ń já ọgbà ẹ̀wọ̀n lọ́tún tí wọ́n ń já ọgbà ẹ̀wọ̀n lọ́sìn ó ti ń pọ̀jù lábẹ́ ètò ìṣàkóso rẹ̀ kó kọ̀wé fipò sílẹ̀ wọn kọjọ́ èmi o Rauf Arẹ́gbẹ́ṣọlá ìní kọ̀wé fipò lẹ̀. tọ ajá àbálẹ̀ yín ni ìkànnì yín ni Fresh FM yín ni àwọn atọ́kùn yín ni ẹ já kàn sí ẹ̀ka ìkànnì abánidọ́rẹ̀ẹ́ nítàkùn àgbáyé Facebook Live ti Fresh FM ìbéèrè tí a jù sí ìtàn hmm. gbégbé àwọn èèyàn ti dáhùn lọ rẹpẹtẹ Káyọ̀dé Mákindé yìí kọ́sítọ́mà dáadáa ni àbúrò wa dáadáa ni òun tiẹ̀ kọ́kọ́ kí wa òun náà wá dáhùn rẹpẹtẹ ó tún á fi Google ó fi Google ṣe reference hmm. Hmm, ó wá tó láti 1998 ó tó tó tó tó tó Káyọ̀dé Mákindé tó gan o àmì èmi kọ́ lèmi ọ̀dà bọ́gbà bí ọ̀gbà. Yétúndé Balógun òun náà ti ó kí àlò ó kí àǹtí ẹ ni mm-hmm. Akínwálé Jọláoyè Jọláoyè òun náà tó láti 1998 mm-hmm. twenty twenty ló tó dé. ó dìgbà náà nàta àwọn mákà wọn máa kẹ. Mm, àwọn tí ó máa kẹ <laughs> ẹ̀bùn tí àwọn èèyàn ó jẹ kí ló ló fẹ́ fún ẹ. wọ́n á gba ẹ̀bùn owó. ok ṣe ìwọ ló fún ọ bẹ́ẹ̀ni. ok bẹ́ẹ̀ni. àtàtìlẹ́yìn ẹnìkan. àmọ́ etí dèrò ń gbà ẹ ó pàtìlẹ́yìn àwọn tọ́lọ̀ ń fi sànú wa. nǹkan sí ọ nǹkan sí Kadiri òun náà tó ó tó gidi gan hmm. ó tó gidi gan hmm, ó tó ó tó ó tó. amẹ́ríkì wéwò. <laughs> James Solomon elected butter experience ẹ̀yin ó tiẹ̀ ti kọ́kọ́ sí ná butter experience. ó lè wà ń bẹ̀. Ah, butter experience. bready experience ló tẹ̀lé sáyé káṣe bọ́tà experience. béèyàn ò bá ṣọ́ra sọ̀rọ̀ ẹ tún lè ṣe mọ́sá experience mọ́sá so ẹ̀yin ti yín mo mọ̀ pé ìbẹ̀rẹ̀ lẹ́tí ní ansa yín ti lànà èmi kọ́ lè mi ò máa kí ẹ o àmọ́ ibi bọ́tà experience ẹ ti bẹ̀rẹ̀ o ah, ah, ah, ọlọ́run ọ̀ bọ́tà life yẹn anyway. mo butter experience náà wà ń bẹ. ok lẹ́yìn ní bread experience tẹ̀lé. <laughs> tanti kíra yìí ẹnìkan ní mr rubicon láìdé alhaji ìlọrí a ṣé bàbá spaku ah, ah mr rubicon bíbó olùkọ́ táwọn èèyàn fẹ́ mọ̀ pè mí ń gbòòrò báyìí nítòsí wà nù rubicon ó sì kíra àmọ́ síbò lè ìgbà tí ìlú ṣe ayédèrú àwọn mr ayédèrú mr ayédèrú wọn náà di rubicon lórúkọ bàbá tọmọ tẹ̀mí mọ́ fíìmù mi ló di rubicon ìwọ náà di rubicon ọlọ́mọ jòlú ò di rubicon ntí ń bẹ́ẹ̀ rubicon mọ̀ lágbà ọ̀dà ẹ̀jẹ̀ á lọ sójú ọjà Vincent ẹni pẹ̀kẹ́ láàárọ̀ yìí mo rò wúrà láti kan tí ò retí. n gbọ́ gbọ́ bọ́tà express. àlọ́ wẹ́ panilẹ́rì. ok na. jẹ́ ajá balẹ̀ ajá balẹ̀ oògùn tó lè rí ti ikùn ṣe o. Hmm. àṣé lóòótọ́ ni pé bẹ́ẹ̀ ni rere bá ń bẹ láyé a kì í mọ irú wọn ó dìgbà tó nítàn bá fàyè lẹ̀ ká tó mọ tó sọnù lọ́wọ́ ẹni. ọjọ́ kẹjọ oṣù kejìlá twenty twenty one ló pọ́dún kan géèrè tí ìyá wa alihaja mopelade adẹ́rẹ̀mí ìyádùn ní bukateria fi wá sílẹ̀ lọ sinmi lọ́dọ̀ àlá só ti yá pọ́dún kan nu kòkòrò ọ̀mọ̀já gbádùn obì tó gbó káká ikú òjá gbádùn mopelade kò kú sọ pé òun ò jẹun mọ́ kíkó tó yọwọ́ àdúrò lẹ kún mọ́ra bí ẹ̀sẹ̀ ń fowó gbẹ́sìn aláàga lẹ̀ tó fi tọ́jú àwọn ọmọ sàwàdà ìyádùn ní bukateria àmísì yín gan ni ìyáàlẹ̀ ajá mutiya sowumi ìyáàlẹ̀ ajá ọ̀pẹ́yẹmí ìyádùn ni ìyáàlẹ̀ ajá kọ̀díjàt ọlábísí adẹ́rẹ̀mí ìyáàlẹ̀ ajá ahmed adẹ́rẹ̀mí mọ̀pẹ́ládé ọmọ olówó òdùrú ọmọ ajíbọ́sìn ará òwú kìrìnnáró àwí ìmẹ́nu kúrò ń tòwú ọmọ alẹ́gbẹ́lẹ́yẹ òṣùwọ̀n tẹ́gbẹ́tẹ́gbẹ́ sunre o olùkéde ọkọ rẹ alihaji adẹ́rẹ̀mí àwọn ọmọ àti àwọn ọmọ ọmọ. song. bọ́dún kérésì ṣe ń súnmọ́lé tọ́dún tuntun náà sì ń kàlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n ó mà yẹ kó o ní nǹkan rere àrítọ́ka sí fi wọnú ọdún tuntun tí ń bọ̀. ìdí gan sì rèé tí design bricks homes and property fi ṣàgbékalẹ̀ àǹfààní bàǹtàbàǹtà láti donílé lórí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. operation jms lèyí ìyẹn túmọ̀ sí pé jí má sùn bọ́dún yìí ṣe ń lọ sópin break the yoke before you break the year. ẹ wá jẹ́ àǹfààní tó rọ̀ṣọ̀mù bíi forty percent discount lórí ilẹ̀ tẹ́ bára láwọn estate design bricks tó wà ní ìbàdàn ṣàgámù ìjẹ̀bú abẹ́òkúta òṣogbo Òṣogbo Èkó àti Àbújá kẹ̀sì tún gba àwọn ẹ̀bùn gbáǹkọ́ gbòòsà bíi rẹfrigirétọ̀ TV generator microwaves blender pressing iron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ má sì gbàgbé pé àǹfààní free foundation five bags of cement fifty blocks àti tipa ayọ̀rìn kan tó fi mọ́ free documentation ṣì wà lórí gbogbo lẹ̀tẹ̀ bára ní design bricks. ẹ sì kú ojúlọ́nà fún estate wa tuntun tá a kó jáde bí ọmọ tuntun lákìyẹlé along express road. láti jàǹfààní design bricks operation JMS lásìkò ọdún yìí pé zero nine zero three nine three seven five one one one zero àjọsọ àtàdéhùn bẹ́ẹ̀ o. Join Apostle Lawrence and Fola Atudume in a ministers' conference at Christ Likeness International Mission Idera Close, Ilekupa, Iworo, Ibadan. Theme: Activating the Covenant. Date: December 10 to 12, 2021, Friday by 4 p.m., and Saturday special women's session with Reverend Fola Achudume by 9 a.m. There will be special Thanksgiving on Sunday by 8 a.m. Host Apostle Mero Akpave, Jesus is Lord. Jesus is Lord ọlọ́run ó tún nàwó agbára gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ lórí òkè bàbá òmìnirin nínú ìṣòro ìpàdé aláwẹ̀rí ayé mi tí máa ń wáyé ní gbogbo fẹ̀dẹ̀ kejì oṣooṣù tóṣù ìmà tó ti kó. nínú ìṣòro yìí ibẹ̀ lọ́lúwọ́ ti máa ṣàwárí àwọn ará ayé ẹni tó ti sọnù látọjọ́ tó ti pẹ́ tí gbogbo ènìyàn sì máa di aláyọ̀ nígbà tí ọlọ́run bá ń lo àwọn aránṣẹ́ rẹ̀ prophet adẹ́rẹ̀mí ọmọni prophetess bisi adésọ̀yà àtọ̀pọ̀ àwọn aránṣẹ́ ọlọ́run míì tọ́pọ̀ olórin ẹ̀mí ó sì máa foni olúwa sọ̀kalẹ̀ evangelist àdìtú yẹtí special prophet prophet ogunlabi abiodun shilo miss grace adegoke bmw babawoli immaculate nígbà tí his eminence and bishop dr ezekiel Olusola ajẹ́wọlé the second general overseer ó máa gba gbogbo èèyàn lálejò ní dédé aago mẹ́wàá lẹ́ nìṣòro ó máa bẹ̀rẹ̀ ní kérúbù and seraphim church orí òkè ọlọ́run tẹ̀dó àfàdúrà jagunṣẹ́gun orí òkè bàbá wòlíì òmìnirin adékọ́lá ìyànàgbàlá àkọ́kọ́ ìbàdàn nínú ìṣòro tá a wí yìí ìwọ gan ni jésù ń dúró dè. ó jó ore bóyá ká jó ijó wá jó ore bóyá ká jó ijó ayọ̀fẹ́lẹ́ lórí lójú máa gbọ́ bó tún ṣe ń kọ́ lálákù lálákù rere nílẹ̀ títí kílẹ̀ gbígbé nílẹ̀ dodo ajá balẹ̀ latest record orin dr ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà mon tọ̀tẹ̀ yìí galaga jù àlùjọ inú ẹ̀ apàtàkùtì manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́ nàrà yọ ayéfẹ́lẹ́ ó tún yá láwùdà. ojoojúmọ́ mi òun ò ní bí ènìyàn jáde nínú àgọ́ àwa máa rí bí àṣírí Elédùmarè. ẹ àkàkà tó ní manifestation lẹ́tùgbà. bóyá kọ́ni kọ́ni kọ́ni bóyá gbìdúgbìdúgbìdú bóyá gbìdúgbìdúgbìdú ká fi sàn díẹ̀ orí bàbá. manifestation àkókò ọ̀rọ̀ ọ̀pọ̀tọ̀ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ èdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayé fẹ́lẹ́ ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ from the stable of Aloy production international tó bá jáde. <laughs> ìmọ̀ àmì tètè tètè watch out mo fẹ́ gbàdúrà kan àmì kẹsà máa ṣàmì sẹ́ àmì kẹsà máa ṣàmì lọ àmì wà á nípa ti ṣe àmì wà á nípa ti ṣe àmì wà á rọ̀nà gbígbà àmì ìjàmbá òbí yàgbé ọmọ kò ní k òwúrọ̀ yìí alimọ́ni place wọ́n tó ti kù báyìí o òwúrọ̀ yìí alágbára èyí tó máa ń wáyé ní Christ Apostolic Church Trinity Chapel Trinity headquarter with Godson òkèọlá àgàlà babalá ìgbèrè ńbàdàn Monday December six twenty twenty one ni yóò bẹ̀rẹ̀ títí wọ àárọ̀ Saturday eleven December láago márùn-ún àbọ̀ òwúrọ̀ kùtù àì títí di aago méje òwúrọ̀ bákan náà lójoojúmọ́ àṣálẹ́ yìí ni Saturday ọjọ́ kọkànlá mọ́júmọ́ àárọ̀ Sunday December twelve seven pm to seven am evangelist kéde alade abdulrahman bọ̀ evangelist agboola evangelist tomilola ẹ̀sàdá sista tosi gòjé alágbádá iná evangelist Oladoye michael brother david alabi ọmọ wòlíì evangelist sarah akande deacon kọ́lápọ̀ solomon charity faith cac trinity àti god's zona wọ́n kọrin o prophet eno adigun with god's zona superintendent wọ́n bọ̀ fún prophetic prayer pastor jeo alabi trinity district headquarter lórúgbàlejò telephone zero zero eight five zero zero four six one bọ́ọ̀bá lè wá aṣọ ijó àti ọkàn ayọ̀ tí ọ̀tá gbà lọ ọlọ́run á gbà padà lórúkọ jésù jésù jésù. Ah! Rubicon the movie. Ho, ho, ho, ho. Rubicon, point of no return. How can you win a game against a powerful and deadly opponent? O fẹ́ bẹ́sù jẹun síbi ẹ̀ ogun lẹ́sẹ̀ ògbèjì lágbèdè méjì palàpolo ààyè àti kú. Rubicon àgbèdè méjì. Iṣẹ́ ọpọlọ ńlá látọwọ́ Dr. Adébáyọ̀ Fálékè Báyọ̀ o. Directed by Adé Idris Jerry. Managed by Aṣíwájú Charles Adéni. Ìgbà àkọ́kọ́ tí Yinka Ayéfẹ́lẹ́ máa kópa nínú sinimá kan. Sinimá ti kọ́lọ́ olóòtú ṣe bẹ̀bẹ̀ nínú ẹ̀ pẹ̀lú àwọn superstars bíi mr macaroni wòlíì àgbà akelewi saheed balogun ricardo agbo bukki awuba taiwo ìpèkúnlé babatunde saheed mr sport abolade salami ben obe samuel gbèsàbí ìlúmọ̀ká pẹ́sẹ́ńtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rubicon the movie a máa premier lọ́jọ́ ẹni tuesday december twenty one ọdún yìí ní fresh fm music house challenge ìbàdàn dr yinka yefẹlẹ mon ní chief host lọ́jọ́ yẹn aago kan ọ̀sán tó gbogbo wa ti bẹ̀rẹ̀ lóko lóko tọkọ lójàǹkọjàǹkọ ló ń bọ̀ see you when you get there. Mama, ó mà tán Jonathan ṣé travel out ni kí lórí tó fi sọ bẹ́ẹ̀. o oh, look local mọ́. iṣẹ́ ọwọ́ diamond standard beauty and spa nìyẹn ǹjẹ́ kí n gbọ́ṣẹ́ wọn wò mo débẹ̀ takú síbẹ̀ ni. ayé mi my life ó yá júwe fún mi. bó ṣe jẹ́ nìyẹn o diamond standard beauty and spa egbogbo bí èyí sọ wọn lágbárí. báwo ló ṣe fẹ́ sí gan. ladies hair styling lóríṣiríṣi pedicure manicure body exfoliation facial waxing makeup tó débẹ̀débẹ̀ massage men's hair styling wàyí o christmas and new year promo wà lọ lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ fún ọkùnrin tó massage ni wọ́n bá ẹ gẹrun tó bá wù ẹ́ lọ́fẹ̀ẹ́ obìnrin tó bá ṣerun lásìkò ọdún yìí wọ́n á fix èékánná ẹ̀ fún ẹ wọ́n á tún bá ẹ kùn ún lọ́dà nírú èyí tó fẹ́ ẹ̀bùn tún bẹ lóríṣiríṣi diamond standard beauty and spa wà ní grand floor ní alabama house dùgbẹ́ ẹlẹ́yẹrẹ road ní dojúkọ new frsc benjamin ibadan telephone zero seven zero forty four ninety three twelve forty one diamond standard beauty and spa àwọn tó mọ iye wà ni wọ́n ń ná bẹ́ẹ̀. ọlọ́run máa gbàgbé mi o ló sọ fún ìránṣẹ́. pásítọ̀ sí ọláyà ti CAC gbaremu center. pé gbogbo èèyàn fi máa rí kọjá sí twenty twenty two success to cross over. ọjọ́ mọ́kànlélógún tó gbẹ̀yìn ìrìn àjò àdó yìí. láti sátọ̀dẹ̀ eleven december di friday thirty first. ní jésù yóò ti máa yọ̀ǹda kọ́kọ́rọ́ àṣeyọrí tó ṣílẹ̀kùn twenty twenty two fún gbogbo èèyàn. ọjọ́ sátọ̀dẹ̀ eleven sí friday seventeen. aago mẹ́fà ìdájí sí méjì àbọ̀là ó máa pàdé. ìsọjí ló máa bẹ̀rẹ̀ láti sátọ̀dẹ̀ eighteen di friday twenty four ìṣòro lọ́jọ́ méje tó gbà yín o ìyẹn láti Saturday twenty five ní Friday thirty first rékọjá sí twenty twenty two ọ̀pọ̀ rẹ̀ sí ọlọ́run àlàyé àtàwọn olórí ẹ̀mí ló máa pẹ̀lú olùgbàlejò pásítọ̀ sí ọláyà ṣiṣẹ́ ránṣẹ́ gbogbo ẹ̀ nínú ìjọ CAC gbaremu center leaders junction tribunal malefana àti ọ̀gì àdó Ìbàdàn láàrin ọjọ́ mọ́kànlélógún tó parí twenty twenty one kọ́kọ́rọ́ àṣeyọrí ti máa bọ́ sí ọlọ́wọ́ twenty twenty two wàá fi sọ̀rọ̀ ẹ̀rí nígbà bẹ́ẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀. tọ́ àdópa ọ̀yà mu. àyà bẹ́lẹ̀ ó bẹ aré tọ́. ẹ má sọ pé ó bẹ ẹsẹ̀ mọ́ àyè àwọn ọmọ tí wọ́n yí pé àyà bẹ́lẹ̀ ó bẹ ẹsẹ̀. aré ni o. aré ni mm. Mm, ẹ ṣe o. tọ́ ìṣẹ̀lẹ̀ kan tún rèé èyí tó jẹ́ pé ẹ máa gbọ́ ló gbẹnu tán lọ́sàn-án ọmọ ọdún méjìlá sì rèé tí wọ́n sì lọ́ọ́ so mọ́lẹ̀ fi ṣéènì so mọ́lẹ̀ sínú ilé fún odidi ọdún méjì gbáko lẹ́yìn ìgbà tí ọmọ jáde bẹ́ẹ̀ bá rí ọmọ ọ̀hún ẹ̀rọ abiyamọ abàyín o ẹ̀ẹ̀kejì bíi rẹ̀ wọ́n ní lẹ́ka ti ètò ìṣúná wọ́n ní òní tin òní báńkì àkáǹtì ní o ààrẹ muhammadu buhari náà wá sọdún mọ́ pé ibi tí nǹkan dé dúró lásìkò yìí ọ̀rọ̀ owó orí ó ti di dandan gbọ̀n túláàsì kaṣọ òbúra ṣùgbọ́n owó orí dandan láàní o ìjọba orílẹ̀-èdè nàìjíríà a nílò owó wọ́n ní àgbéyẹ̀wò kan tí wọ́n wá ń ṣe lọ́wọ́ lórí àwọn àbádòfin tó ní ṣe pẹ̀lú ètò òṣìná lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti gbé yẹ̀wò fún àkọ́kọ́ ìpele ẹlẹ́ẹ̀kejì wọ́n ti tún gbé yẹ̀wò bẹ́ẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà okùn kó gba ìbuwọ́lù tó bá sì gba ìbuwọ́lù yóò lè ṣàtìlẹ́yìn fún ìṣàkóso tá wà lábẹ́ yìí láti mú ká tún máa rí tọ́rọ́kọ́bọ̀ kan tí ó máa wọlé láti fi ṣàtìlẹ́yìn fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà. tọ́ ẹ̀yìn lórí àwọn ọgbà ìbáni torí ẹni fọ̀ tí wọ́n ń pè ní correctional centers ọgbà ẹ̀wọ̀n ní tẹ́lẹ̀ o hmm. eléyìí tí àwọn èèyàn ti ń fa làásìgbò lẹ́nu lọ́lọ́ yìí tíṣẹ̀lẹ̀ ẹ̀wọ̀n já ẹ̀wọ̀n so tó sì ń ṣẹlẹ̀ táwọn ẹlẹ́wọ̀n ọbẹ̀ ń sá ẹni tí wọ́n fi ta kókó àwọn iléeṣẹ́ wọn wọ́n ti sọ̀rọ̀ sókè talẹ́ni ọ̀hún ọ̀gbẹ́ni arẹ́gbẹ́sọlá ni ìròyìn ọ̀rẹ́ ní fẹ́rẹ́fẹ́ látàrí ìṣẹ̀lẹ̀ ẹ̀wọ̀n jẹ́ ẹ̀wọ̀n so eléyìí tó ti fẹ́ di lemọ́lemọ́ láwọn ọgbà ìbánitáyé ẹni tò eléyìí tí a mọ̀ sí correctional centers láwọn apá àbìkan ní nàìjíríà mínísítà fún ọ̀rọ̀ abẹ́nú ọ̀gbẹ́ni rauf arẹ́gbẹ́sọlá ti sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn tí ń bẹ nílé ìjọba làbújá lọ́hùn-ún lẹ́yìn tí wọ́n parí ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ọlọ́sọ̀ọ̀sẹ̀ fec meeting ti ààrẹ buhari tí wọ́n darí ẹ̀ ní Aso Villa ní mínísítà ọ̀rọ̀ abẹ́nú lọ́ba báwọn oníròyìn sọ̀rọ̀ àwọn oníròyìn náà ni wọ́n ti béèrè sí o tóun náà sì ń dá wọn lóhùn lára tí wọ́n bí ni pé sáà gẹ́gẹ́ bíi mínísítà fún ọ̀rọ̀ abẹ́nú tẹ́ ó sì jẹ́ pé abẹ́ ẹ̀yìn ni kò kárí àwọn correctional centers sí wa ìṣẹ̀lẹ̀ kí wọ́n máa já àwọn ọgbà ẹ̀wọ̀n yín lójoojúmọ́ tó ti fẹ́ di lemọ́lemọ́ yìí kí lè rí ṣèṣì àti pẹ́ẹ́nu ń kun ẹ̀yìn gan pé ó dàbẹ́ ń pẹ́yìn lẹ́ẹ̀ká tó nígbà tí mínísítà ọ̀dà àwọn olóhùn mínísítà ni ìkọlù tó ti fẹ́ di lemọ́lemọ́ láwọn ọgbà ìbáni torí ẹni tó eléyìí tí ó ń ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí láwọn apá abìkan ní nàìjíríà eléyìí èé ṣe ìdí pàtàkì tẹ́ pé kí n wá fi kọ ìwé fi ipò mi sílẹ̀ o eléyìí èé ṣe solid reason fún mi láti resign o torí báwọn kan ṣe ń pè fún ọ̀rọ̀ ní òsì yé wọn dáadáa kìí ṣe pé bí wọ́n ṣe ń já ọgbà ẹ̀wọ̀n lọ́tún lọ́sì táwọn ẹlẹ́wọ̀n ń sá lọ kìí ṣe pé bóyá àìpalẹ̀mọ́ dáadáa láti gun ìjọba àbí bóyá ìjọba ní ọ̀ká tó táwọ̀ rẹ̀ ọ̀ká jùlọ rárá o eléyìí nǹkan o àmọ́ torí àwọn ìdí kan ìdí kan àtàwọn ìdí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan eléyìí tí àrọ́gbọ́n dá sí òun ló ń fa nǹkan àmọ́ bí nǹkan ṣe á rí báyìí ìjọba àpapọ̀ nàìjíríà ti ṣetán láti túbọ̀ jáwé sóbì. So láti rí i dájú pé ìṣẹ̀lẹ̀ aburú ẹ̀wọ̀n já ẹ̀wọ̀n sóhun kò ṣẹlẹ̀ rí ẹ wo ẹ yẹ ká fi àwọn ọ̀rọ̀ yìí sáàyè ẹ̀ ká mọ́ òvà pọ̀n léwé débi pé yọ́ ọmọ jọ nǹkan míì ní etí o à ń ṣèwọ̀n tá a lè ṣe nínú ìjọba lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ń adìyẹ wa ń làágùn ìyá rẹ̀ ní ọ̀jẹ̀ àmọ́ ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ń tọ́ sọnù ẹ lọ gba balance ìròyìn lójú ìwé ìkẹtàdínníọgbọ̀n Vanguard rọ̀ yìí. Hmm ẹjẹ́ a tún lọ sí ojú ewé kẹrin ìwé ìròyìn ti Daily Sun lórí ìṣẹ̀lẹ̀ làlórí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó débi pé ọkọ̀ kan tí wọ́n ní àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìjágere ọkọ̀ láàrin ìpínlẹ̀ Èkó ni wọ́n ń lé ọkọ̀ òun lọ́kọ̀ òun sá lọ fún kó tó di pó lọ kọlu àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bíi mẹ́ǹdínlógún kan léètì ńgbà tá a jábọ̀ lánàá okú sí mọ̀ hmm. àwa náà apàbì ayabidán ipe ìwé ìròyìn kan gbé mẹ́tàdínlógún hmm. ìwé ìròyìn kan gbé méjì hmm. Nigerian Tribune ká gbé fún lórí ìyún ọ̀tọ̀ wọ́n fìdí pé méjì múlẹ̀ hmm. pé àwọn kan sì farapa yánnayànna hmm. nígbà tí wọ́n tún fìdí òkúrò ọ̀rọ̀ míì náà múlẹ̀ àwọn ìwé ìròyìn tó ti gbé mẹ́tàdínlógún lánàá náà àwọn náà ti padà lọ gbé ohun tí ìwé ìròyìn Nigerian Tribune gbé gbé ìyún rẹ́sẹ̀ méjèèjì wálẹ̀ wọ́n ní èèyàn ọmọ méjì nínú àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún iná ni ọkọ̀ ọ̀hún gbẹ̀mí ẹ̀ kọ́lọ́hún dákun kó bá a tu àwọn òbí wọn nú àwọn mẹ́rìnlá ń ló farapa yánnayànna bẹ́ẹ̀ wọ́n ṣe àlàyé pé ààrẹ Muhammadu Buhari ó ti bá àwọn ẹbí àwọn ọmọ ọ̀hún ó ti bá wọn kẹ́dùn àwọn ọmọ ti Òjòdú Grammar School léyìí tí wọ́n pàdánù ẹ̀mí wọn sọ́wọ́ ti ìṣẹ̀lẹ̀ láàbù aláwàpá ọkọ̀ léyìí tí ó sáré gba ọ̀nà agbègbè ìṣẹ́rí jáde sí Òjòdú ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn ọ̀rẹ́yìn tí ọwọ́ padà tẹ́ wọ́n ní àwọn kan tiẹ̀ ń fi ẹ̀hónú hàn gan níbi tí wọ́n ń fi ẹ̀hónú hàn dé iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sáré já dírẹ́bà ọ̀hún gbà tí wọ́n gbé sí àkàtà wọn wọ́n fẹ́ kọlu iléeṣẹ́ àwọn ọlọ́pàá ọ̀hún ọ̀dọ̀ àwọn FRS tó wà ń bẹ̀ wọ́n fọwọ́ ba ọ̀dọ̀ wọn náà ẹni tí wàá ṣe akọ̀wé ìpolongo fúnjọba ọ̀gbẹ́ni Gbóyèga Akọ́sílẹ̀ nígbà tí ó ṣe àlàyé ọ̀rọ̀ ó ní ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ gómìnà Sanwó-Olú náà ti bá àwọn mọ̀lẹ́bí ọmọ ọ̀hún kẹ́dùn tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ń gbàdúrà pé kọ́lọ́ má jẹ́ ká tún rírú rẹ̀ mọ́ o nílẹ̀ yìí wọ́n tún wá tún ṣe kìlọ̀kìlọ̀ pé àwọn oníròyìn oníròyìn ohun tẹ́ ẹ bá rí fìdí rẹ̀ múlẹ̀ nìkẹ́ ẹ̀ mọ́ jábọ̀ ẹ lọ tààràtà ojú ewé kẹrin ìwé ìròyìn ti Daily Sun tó jáde lónìí. tọ ẹ jẹ́ àwo ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n sọ lẹ́ka ètò ẹ̀kọ́ kó tó di pé àsomọ́wájú nú àwọn ìròyìn tó kù fàpẹ̀rẹ̀ gíwá fásitì kan tó jẹ́ ti aládàáni ní Ìlara ọ̀jọ̀gbọ́n Christopher Ọ̀dẹ́túndé ti sọ pé orílẹ̀-èdè wa Nàìjíríà nílò àti padà síbi gbòǹgbò ètò ẹ̀kọ́ kí wọ́n bomirin dáadáa kí wọ́n ó sì fajílẹ̀ tó yẹ sí ẹ̀ka ètò ẹ̀kọ́ nàìjíríà èyí tá à ń ṣẹ́ ewé lára agi yìí wọ́n ní kò bá mu àti pé bí ẹ̀ka ètò ẹ̀kọ́ ṣe ti dómùkẹ̀ tí ohun gbogbo ọ̀lọ́ bá a ṣe ń fẹ́ yìí àfàìmọ̀ kọ́mọ̀ jẹ́ pé yọ́ọ̀mọ̀ tìran kan déran kan ni tá a fi ní rójú tù ẹ̀ gíwá fásitì sọ̀rọ̀ débi pé ẹ̀ka ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè nàìjíríà tí ohun gbogbo ò rí bó ṣe yẹ ó rí kò múnú ẹnikẹ́ni dùn bẹ́ẹ̀ àwòsàn kọ́ni à ń wò á láwọn orílẹ̀-èdè àgbáńlá ayé yòókù lẹ́ka ètò ẹ̀kọ́ wa táwa sì ń wòra wa láwòrẹ́rìn ó ní oríṣiríṣi àwọn nǹkan míì tí èèyàn gbọ́dọ̀ mọ mẹ́nu bà òun náà ni ó ti mú kẹ́ka ètò ẹ̀kọ́ dómùkẹ̀ kọjá ntí a lè fi ẹnu ròyìn yes ah, ìlara níbẹ̀ ń. bẹ́ẹ̀ni hmm. ẹ̀yìn ẹ jẹ́ a lọ sí ojú ìwé kẹtàdínní ogójì ìwé ìròyìn ti Vanguard tí mo ṣe ń kà yìí níbẹ̀ ni wọ́n kọ sí o wípé pẹ̀lú bí ohun gbogbo ṣe ń lọ tí akẹ̀dẹ̀ ń tẹ̀lé pẹ́ngásà ní bí wọ́n bá yọ sọ́bsidì lórí owó epo hmm. yọ́ọ́ dàgbòrorú lórílẹ̀‐èdè Nàìjíríà káwọn aláṣẹ kí wọ́n tètè mọ́ gbọ́ eléyìí o ìròyìn wọn kọ o ìròyìn mo sì ń kà ojú ìwé ìkejìdín ní ogójì page thirty eight Vanguard ní kẹ́ẹ̀tì lọ́sẹ̀ rí ní tèmi ń kà yìí o wọ́n ní àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà náà yìí tá a rí ẹgbẹ́ pengesan tọrọ epo àti afẹ́fẹ́ gáàsì tí ó kàn lórílẹ̀ yìí pengesan ti sọ̀rọ̀ pé ète tíjọba ń hun jọ lọ́wọ́ láti yọ owó orí epo tí wọ́n ń bá aráàlú san tẹ́lẹ̀ bí wọ́n bá yẹ yọ tètè ń bá yẹ di ìmúṣẹ àfàìmọ̀ kọ́mọ̀jẹ́ pé fúnra àwọn aláṣẹ ni wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ ju òkò jàngbọ̀n sí ìgboro wọ́n ní ara ń kan àwọn èèyàn gógó lásìkò yìí bẹ́ẹ̀ náà ni nǹkan ọ̀ṣáká lápò kó wá ikùn kó wá àtìgbésí ayé kó wá ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní eléyìí ò tiẹ̀ wá tún kan tí covid-19 tún gbédé tí ọba náà ìgbésí ayé látẹ̀ka ètò òṣùná àti ìgbáyégbádùn ẹ wá tún lẹ́ẹ̀ fẹ́ yọ subsidy pẹ́ngàsà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ subsidy ah bí ìgbèyàn fẹ́ dá jọ̀gbọ̀n sílẹ̀ láàrin ìlú ni ntí wọ́n fi gbé e kalẹ̀ léèbó unrest civil disobedience hmm. english ti bẹ̀rẹ̀ ẹ lọ gba balance ẹnu Vanguard. ok lójú ewé kẹrin ìwé ìròyìn ti Daily Sun yìí kan náà àwọn ìṣẹ̀lẹ̀ kan èyí tí ò dùn mọ́ni nínú tún ṣẹlẹ̀ àwọn agbébọn wọ́n kọlu àwọn èèyàn lọ́nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ọṣẹ́ burúkú tí wọ́n sì ṣe ń rèé o èèyàn bíi mẹ́tàléní ogún tó wà nínú ọkọ̀ bọ́ọ̀sì elérò tó jẹ́ elérò méjìléní ìní wọ́n mà tún kọlu lójúnà ti Kaduna nígbà wọ́n sì kọlù wọ́n àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n ni wọ́n ń lọ jẹ́jẹ́ ǹjẹ̀jẹ́ ara wọn lójú pópó mà ní àwọn agbébọn yìí lọ yalù wọ́n bẹ̀ tí wọ́n sì ní àwọn jàǹdùkú ọ̀hún ni wọ́n fura sí pé wọ́n wá láti Sókótó ìkọlù tí wọ́n sì kọlù àwọn èèyàn tó wà nínú ọkọ̀ náà èrò mẹ́tàlélógún ló wà nínú ọkọ̀ ọ̀hún ọkọ̀ tó sì jẹ́ elérò méjìléní ogójì ni àwọn èèyàn mẹ́tàlélógún tí wọ́n wà nínú ọkọ̀ náà ni wọ́n kọlù tí wọ́n gbẹ̀mí wọn dáná sun wọ́n pẹ̀lú ọkọ̀ ní Sokoto ìnínú ẹ̀ẹ̀kejì eh, londo kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ míì náà tó ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n láwọn agbébọn wọ́n mà ti jí òjíṣẹ́ ọlọ́run àgbà àgùdà kan gbé Reverend Father Joseph Ajayi ti ẹ̀ka ìjọ àgùdà ti St. Peter's Clever tó wà ní ìlaramọ̀kín ní ìpínlẹ̀ Ondo wọ́n ní wọ́n tún jí bàbá náà gbé o wọ́n ní baba ń lọ nínú ìrìn àjò iṣẹ́ ìrere láti agbègbè ojú ọ̀nà márosẹ̀ àkúrẹ́ sí ìkẹrẹ́ ni baba wà kó tó di pé wọ́n dá baba lọ́nà lágádángbọ́n tí wọ́n sì gbé baba ní pápá ìyáká reverend fada victor ibiyemi ó fìdí rẹ̀ múlẹ̀ ó ni o reverend fada ajayi wọ́n ti jí baba gbé báyìí o àwọn ajínigbé ló sì jí wọn gbé akọ̀wé bíṣọ́ọ̀bù ti ìjọ àgùdà ẹkùn ondo jude arógundádé òun náà fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ gẹ́gẹ́ bí reverend fada victor ibiyemi ṣe sọ pé tọ̀ ńgbà wọn gbé baba tán mílíọ̀nù ogún owó náírà mọ̀ ni wọ́n ń béèrè lọ́wọ́ àwọn báyìí twenty million naira ọlọ́run jákùnbá ṣe baba ní rírí láyọ̀ àtàlàáfíà o. àmín àmín o ọlọ́run ìjọba àpapọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ àtàwọn òṣìṣẹ́ tọrọ kàn lẹ́ka aládàáni ni àtàwọn ẹ̀ka yòókù panupọ̀ pé àsìkò ti tó tó yẹ kí ìjọba ó ṣe àtúngbéyẹ̀wò ìlànà tí òṣìṣẹ́ fi ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè wa nàìjíríà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá dé inú ìwé ìròyìn Vanguard fún tòórọ̀ òní bẹ́ẹ̀ ṣe rí kàrí o ṣe wá rí gàdàgbà gàdàgbà ní ọkọ̀ ìròyìn kan lákòrí síta gbangba The Punch tí wọ́n pé iye epo tí orílẹ̀-èdè nàìjíríà ń gbé wọlé láti ilẹ̀ òkèrè báyìí tó jẹ́ po bẹntiró petrol import wọ́n ní ó ti fò sókè sí ìdá márùnlé ní àádọ́ta fifty five percent láàrin oṣù mẹ́sàn-án péré ẹ mọ iye tá a fi gbé epo wọlé láàrin oṣù mẹ́sàn-án péré sí nàìjíríà yìí mm. two point five two trillion naira ìròyìn yẹn pé ọ̀tàn ṣúgà mm. jà ìta gbangba Vanguard lọ́wà ìta gbangba Punch àmọ́ bẹ́ẹ̀ bá dé ojú ìwé kọkànléní ogún rẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ni wọ́n kọ síbẹ̀ tó Buhari Tinubu àtàwọn yòókù wọ́n ní wọ́n dárò lẹ́yìn àwọn akọni akẹ́kọ̀ọ́ tí wọ́n gbẹ̀mímì lójijì ayé wọn lójòdú ìta gbangba ìwé ìròyìn punch ni wọ́n kọ sí ẹ̀kúnrẹ́rẹ́ tiẹ̀ náà ń bẹ láàrin ojú ìwé kẹrin àti ìkarùn-ún punch tí mò ń kà yìí èyí àtàwọn nǹkan míì tọ́sẹ́kù láṣì láǹfààní láti kà sí yín létí gbọ́ bí a bá padà dé ìròyìn ajá àbálẹ̀ à ń bọ̀. iléeṣẹ́ wisdom t-shirt making factory wọ́n ń pe gbogbo èèyàn láti wá wo iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó ń ránṣọ tí wọ́n sì ń pèsè aṣọ àsìkò tó bá gbà mu pẹ̀lú àwọn ẹ̀rọ ìránṣọ tìgbàlódé Wisdom T-shirt Making Factory Nigeria tí wọ́n ń pèsè Wisdom Wears tí wọ́n ń ṣe àwọn ẹ̀yà aṣọ bíi casual wears bíi polo t-shirt polo less shirt àti work shirt pẹ̀lú ṣòkòtò chinox tó yanrantí bákan náà wọ́n ń pe gbogbo àwọn aláràtúntà láti wá dòwò pọ̀ pẹ̀lú wọn ẹni yòówù tí wọ́n bá nífẹ̀ẹ́ sí àwọn nǹkan tó dára àwọn èèyàn lè kàn sí iléeṣẹ́ Wisdom T-shirt Making Factory Nigeria láì ní kábàámọ̀ bíi ti olè kọ́mọ ọ́fíìsì wọn wà ní number fifty Ọ̀yọ́ Road ládojúkọ Community Grammar School Mọ́kọ́lá nílùú Ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní zero eight zero three five seven one two two one seven zero eight zero three five seven one two two one seven tàbí zero eight zero six five eight four one eight two zero. ajá balẹ̀. kù ṣe o. Hmm. àṣé lóòótọ́ ni pé bẹ́ẹ̀ ni rere bá ń bẹ láyé a kì í mọ irú wọn ó dìgbà tó nítọ̀ ń bá fayé lẹ̀ ká tó mọ tó sọnù lọ́wọ́ ẹni. ọjọ́ kẹjọ oṣù kejìlá twenty twenty one ló pọ́dún kan gééré tí ìyá wa alihaja mopelade adẹ́rẹ̀mí ìyádùn ní bukateria fi wá sílẹ̀ lọ sinmi lọ́dọ̀ àlá só ti yá pọ́dún kan nu kòkòrò ọ̀mọ̀já gbádùn obì tó gbó káká ikú òjá gbádùn mopelade kòkú sọ pé òun ò jẹun mọ́ kíkó tó yọwọ́ ẹ̀ láwo nígbà ayé yín tẹ̀bí tààrà tọ̀rẹ́ta ládùúgbò lẹ mara bí ẹ̀ sẹ́ fowó gbẹ́sìn aláàga lẹ̀ tó fìtọ́jú àwọn ọmọ sàwàdà ìyádùn ní bukateria àmísì yín gan ni. ìyáàlẹ̀ ajá mutiya sowumi ìyáàlẹ̀ ajá ọ̀pẹ́yẹmí ìyádùn ni ìyáàlẹ̀ ajá kọ̀díjàt ọlábísí adẹ́rẹ̀mí ìyáàlẹ̀ ajá ahmed adẹ́rẹ̀mí mọ̀pẹ́ládé ọmọ olówó òdùrú ọmọ ajíbọ́sìn ará òwú kìrìnnáró àwí mẹ́nu ń tòwú ọmọ lẹ́gbẹ́lẹ́yẹ òṣùwọ̀n daniel àkòrí ogún tán ti twenty twenty one yìí o ọlọ́run bọ́sẹ̀ ọláyíwọlá ló sọ bẹ́ẹ̀. àgbọ̀gbọ̀ ìwà twenty twenty two wà á gbàdúrà. ó yá nínú ọdún méjì ọlọ́dọọdún yẹn o. seven days táwa fún ogún tó ń bìjì. àkòrí tí ọlọ́run fún prophetess dr ea la jp god of daniel ọlọ́run daniel látọjọ́ monday ọjọ́ kẹta bí sunday ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ní ọlọ́run yóò ti máa jáde títóbi agbára lórí ogun ayé ọjọ́ pípẹ́ yẹn máa bọ̀ lábẹ́ ìpè prophet fakilẹ̀ jẹ́bi bàbá ayérayé prophet benjamin akọ̀dé jẹ́bi prophet ọ̀làdìmẹ́jì àmọ̀ jẹ́bi prophet paul ajibọlá prophet gabriel noah jẹ́bi àwọn olórí ẹ̀mí tóbi lọ́la ẹ̀ṣẹ̀dá dásọ́ra jésù táìwò adẹ́rìbígbé ayọ̀rọ̀ ajé prophetess doctor ea ọláìwọlá jp màmá ogúntà ni wọ́n máa gba gbogbo èèyàn lálejò ọ̀nà gbogbo ní ká ìwádìí ọlọ́nṣogo ẹ̀sán fún ọlọ́kadà pé akóyọyọ lẹ̀ lọ lórí òkè ogun tán tó wà lójú ọ̀nà kàránbàdàn inú ìṣòro ìlú ti mọ̀ kẹ́mi àwọn wòlíì ṣe wá ojútùú sí ìṣòro gbogbo èèyàn. nínú ọdún tí mẹ́láyé ti kérésì lọ́yàtọ̀ ló gbádùn gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe tún ẹ̀yà wá wo baba kérésì fresh fm kẹ́tún wá fún kébù rẹ̀ sí i gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wo bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. kérésìmesì ọdún dé ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó lé gbàkanjọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing gàtú kárátà bouncy castle fífi jó ṣèdíje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di mọ́ ní gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nǹkan ilé wa òṣèré adẹ́rìn pòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò mọ́ kọ́mọlúbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira ló wò wọlé ọmọ kọ̀ọ̀kan. Merry Christmas. bá a pẹ́ láyé bá a pẹ́ o ìkúlọ̀ bíi ohun gbogbo. ṣègbére ó dẹ̀rìn lọ́kọ̀ ó tún dojú àlá o. ìyá wa Rachel abẹ́gbẹ́ ariola túbọ̀ sùn ológun mọ̀sán ọmọ ìyàwó ológun ọmọ àgbàlagbà oyè abẹ́gbẹ́ kọ́ ọmọ ológun ẹ̀sìn ọba kì í bí ní káwọ́lọ́lá kiri ọba ọ̀yá níbí ni ká tún lọ rè é sí gbà olókun ẹṣin ọmọ oníkù àgbọ̀sọ̀gbánú ọmọ oníkù ariwo ọmọ oníkù àgbọ̀kọ̀ṣe ayajagun ẹlẹ́ṣin mẹ́rìndínlógún jẹko tí Major Sai jẹ gbogbo ìjọ Hosanna clean eggs Church of Christ àgbàlá iṣẹ́ ìyanu worldwide lólóògbáyé rẹ̀ máa gbọ́rùn sọ̀rùn rẹ̀. Báwa ti kọ́rí ó ní ìtumọ̀. Alábí, Àjíbọ́lá tẹ́rí ní gbogbo ibi tí wọ́n ti ń ṣayẹyẹ káàkiri àgbáyé. tó ń bá gbàmú ṣe déédéé ara ní ìsẹ́yìn winters and marketers association gbé kankan kalẹ̀. twenty twenty one ọ̀yọ́ state aṣọ òfin dẹ̀. ó máa wáyé lọ́jọ́ thursday december sixteen ọdún yìí. aṣọ òfin international market ìsẹ́yìn máa gbòbí tíbi ti rò lálejò. bẹ̀rẹ̀ látago mẹ́wàá àárọ̀ ni. pápá ìsàlẹ̀ lọ́jọ́ yẹn ni olóyè olùṣègùn ọbásanjọ́ àtìyàwó

Praise the Lord. Hey, oh. Hey, hey, hey, hey. àsìkò àjọyọ̀ dé ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village alọ́mọjà area nílùú ìbàdàn tún ní o orí ọdún kẹta tọdún yìí tún máa yàtọ̀ pẹ̀lú àkòrí ìbùkún sínú ògo blessing to glory ọjọ́ monday six december ọdún yìí ló máa wáyé o alẹ́ friday ten december ní praise night aago mẹ́wàá alẹ́ di àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì kẹlẹ́lẹ́ fẹ́mi sọ́là ló máa foríyìn fèrè sí ọ̀run ọjọ́ sunday twelve december lọ́jọ́ ìkórè aago mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀ ab àti túnde àpáta ló máa forin mínísítà káàkiri àgbáláyé làwọn èèyàn ti ń bọ̀ senior evangelist joshua ayọ̀délé ọ̀kẹ́ ló máa gba gbogbo ènìyàn lálejò ẹ̀lú ẹ̀ ló wọ́n ní oh eight oh sixty four forty six sixteen sixty six nílẹ̀ ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village along alámọ̀já area ìbàdàn ní ká ti jọ dúpẹ́ ọdún papọ̀ ọlọ́run ọ̀ṣọ́fà yóò mú ìbùkún wa kún sínú ògo àmín lórúkọ jésù. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ó ń rebi kòókò dán náà nu abala tó kọ́gun sí àṣekágbá iná lè ta wà yìí. tọ́ ọ̀rọ̀ kan sì ń fa họ́wọ́wọ́ láàrin orílẹ̀-èdè wa nàìjíríà àti ọ̀rọ̀ gbèsè tá a jẹ Paris wọ́n ní pẹ̀lú gbogbo ìgbìyànjú ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà lórí bá a ṣe san owó ọ̀hún padà wọ́n ní bá a ṣe ń gbìyànjú pé ká sanwó padà àwọn igi míì tó tún ń ré lugi tá a bá tígi sì ti ń ré lugi ká tó yanjú tòkí ẹ̀ tán ìmíì tún ń ré n ló sì ń fà á covid nineteen náà ó tún wá tún gbé tiẹ̀ lé lórí tó jẹ́ pé àti rówó tètè san padà fún ìjọba Paris àtàwọn tó bá wa sọ ọ̀rọ̀ àdéhùn tí nǹkan fi san mọ́nà tí gbèsè wa fi mọ ní mọ́ńbé wọn ni ó fẹ́ ṣe bẹ́ẹ̀ nira díẹ̀ lásìkò tá a wà yìí ọlọ́run dákun bá a gbọ́ o wọ́n ní ifá ní ṣòwò hmm. ògùn ní pèsè òsà ńlá ọ̀sẹ̀rẹ̀ mọ̀gbè ní ńláṣọ alárànbarà lára bọ́mọdé ilé bá jẹ gbèsè ifá ní san bàgbàlagbà náà bá sì jẹ gbèsè jẹ bò ní jẹ gbogbo amen. olúwa wo ọlọ́run bá a san. Ah, lójú ìwé kẹsàn-án punch àwọn ẹgbẹ́ alápatà ní ìpínlẹ̀ Edo wọ́n mọ̀ ń bára wọn fakùrákù lásìkò yìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ní Edo ẹgbẹ́ alápatà lábẹ́ àbúradà Practicing Butchers Association of Nigeria Edo chapter yes Practicing Butchers Association wọ́n ní ìdí igi méjì tí wọ́n pín sí wọ́n ń bára wọn fa wàhálà kódà wọ́n ti yọwọ́ ìbọn síra wọn débi pé ńgbà ó dànà ìbọn ń dún gbìnrà gbìnrà gbìnrà láàrin igun méjèèjì ọ̀gbẹ́ni kan tí òun jẹ́ ọmọ ìgbìmọ̀ ẹ̀ṣọ́ òde lẹ́dọ̀ sànni ọmọkarò òun ló kó tó rò tó sọ fún àwọn aláṣẹ pé kí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún tètè dìde sí ìjà alápatà tí wọ́n bára wọn jà yìí ó ní Ẹdó láti bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ á lọ síbi ìròyìn níbi tí ààrẹ Buhari ilé ìgbìmọ̀ asòfin àtàwọn aláṣẹ yòókù tí wọ́n ti ń bá àwọn tí ẹ̀mí wọn tún ṣòfò níbi ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ lójú ọ̀nà Sokoto sí Kaduna níbi tí wọ́n pé ó kéré tán èèyàn mẹ́tàlé ní ogún twenty three ní ọgbẹ̀mí wọn a ah, ó mà ṣe o ṣebí ṣáájú làwọn ikọ̀ adìmọ́jẹnigbẹ́rù tá a mọ̀ sí bandits ni wọ́n lọ dáhùn èèyàn lọ́nà ní rònàrònà lójú ọ̀nà mọ́sọ̀sẹ́hun tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu èèyàn ogójì ní wàràǹṣeṣà kó tó tún di pé míì tún ṣẹlẹ̀ tí wọ́n ti tún gbẹ̀mí mẹ́tàlélógún èèyàn míì lójú ọ̀nà gidanbawa ìjọba ìbílẹ̀ isa ní Sokoto fún ìdí èyí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ aláàbò lọ́gàálọ́gàá lẹ́ka ètò ààbò ní Sokoto ní ìta àti rí ọ̀gá ológun orí ilẹ̀ ọ̀gá ológun ojú òfurufú ọ̀gá ológun orí omi àti iléeṣẹ́ ọlọ́pàá tó imá àwọn ọlọ́pàá nú DSS wọ́n ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààbò ara ẹni làbò lu Civil Defence Corps láti máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn alága kanṣu ibi ìṣẹ̀lẹ̀ yìí ti ń wá yé ní lemọ́lemọ́ jù ha ó mà ṣe o ilé ìgbìmọ̀ asòfin àgbà senate dárò pẹ̀lú mọ̀lẹ́bí àwọn èèyàn tó pàdánù ẹni wọn nú ìkọlù bandit ààrẹ Buhari náà kẹ́dùn ojú ìwé kẹsàn-án punch. ẹjẹ́ adékìtì lẹ́sẹ̀ kan ẹnìkan tó ti fi ìgbà kan àná rí ṣe ìjọba lẹ́kọ̀ọ́ náà rí lábẹ́ ètò ìṣàkóso ti bàtúndé rájí langba ńgbà náà tó sì jẹ́ aṣòfin lọ́wọ́lọ́wọ́ báyìí ó tún fi ìgbà kan àná rí náà díje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú labour party ní ìpínlẹ̀ èkìtì àmọ́ tó wà ní ilé ìgbìmọ̀ asòfin àgbà títí tún ṣe alága àwọn asòfin tó wá láti ẹkùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà sẹ́nẹ́tọ̀ ọ̀pẹ́yẹmí bámidélé ó ní òun ó díje dupò gómìnà o ní ìpínlẹ̀ èkìtì nínú ètò òdìbò tó ń kànkùn gẹ́gẹ́ bóyá ṣe àlàyé wọn ló kọ̀wé ó sì fi ṣọwọ́ sí ilé ní ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdún tá a wà yìí ń ló kọ̀wé sáwọn aṣòfin gbogbo tó kù yìí pé òun ti ní ìmọ̀ àti ìrírí gẹ́gẹ́ bí agbẹjọ́rò tó gbódúgbọ́nu àti ẹni tó ti tún pẹ́ lágbo ti òṣèlú láti lọ díje dupò gómìnà ń pé kété tí dókítà káyọ̀dé fáyemí bá ti ń sọ̀kalẹ̀ lórí àpèrè òun ni kóhun ó gorí ẹ̀ àmọ́ ń gbà táwọn èèyàn lọ bí fáyemí pé ẹ tiẹ̀ dóná hàn eh, your excellence sir àwọn adíje dupò ń jáde lọ́tún wọ́n ń jáde lọ́sìn títa lẹ̀ ń tò sí gan ẹ̀yin náà ó ṣàní èyí ni ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ dìbò fún ó ní ní tilẹ̀ ń tọ́lọ́run ìlẹ́nikẹ́ni ẹni bá ti fẹ́ wù láti díje dupò kó nìṣó lọ́hùn báwọn ẹgbẹ́ wọn bá ti fún láǹfààní tí wọ́n sì fún ní tíkẹ́ẹ̀tì àti lọ díje ẹjẹ́ àtòṣọ mọ́tò ọ̀hún lára kó sì wọlé sọ bíi elékòó lọ́ba fa ẹ lọ́ tààràtà sójú ewé kẹrìnléní ìwé ìròyìn ti Nigerian Tribune. ìròyìn láti ilẹ̀ Saudi Arabia ni pé àwọn aláṣẹ orílẹ̀-èdè Saudi ti fòfin de àwọn bàálù láti orílẹ̀-èdè Nàìjíríà wá sí Saudi o látàrí Omicron variant onísọnù yìí àwọn aláṣẹ ilẹ̀ ti Saudi ni wọ́n ti kéde pé àwọn sì fi kélé gbé àwọn ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà èyí ò bàálù tí ó ṣeé ṣe kó fẹ́ fò wá láti Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Saudi wọ́n ní ẹ̀yà coronavirus tuntun tá a ti mọ̀ sí Omicron variant yìí hmm. òun ni ó fa ìgbésẹ̀ pápápá tí àwọn tètè gbé yìí o kí Ọlọ́run kó sọ̀yàn ń bẹ̀ kó tó di pàwọ́ ọmọ dìde ti ayọ̀ǹda ààyè tó kù fún Bẹ̀yọ̀ Isaac Brown ṣe ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ẹnìkan ò lólé ayé gbó. Hmm ẹjẹ́ atún ràn yín létí ńlànà iṣu atẹnumọ́ràn kì í jóná omidan ọ̀yọ́ arẹwà ọ̀yọ́ fún ọdún 2021 yìí hmm, bẹ́ẹ̀ ni ìdíje arẹwà